ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الحمد لله الذي يبتلي عباده المؤمنين وبشر الصابرين والصلاة والسلام والسلام على نبينا محمد سيد الأولين وإمام المرسلين وعلى آله وصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa ọlọ́run tí adúpẹ́ fún òun náà ni ọba tí ó ń dá àwọn ẹrú rẹ̀ lówó ọlọ́run a máa dáwọn ẹrú ẹ̀ a máa dáwọn wò ọlọ́run bá aláàsí ń bọ̀ wọn ní sùúrù wípé kí wọ́n ṣe sùúrù fún wọn ọlọ́run ọlọ́run fún wọn ní ròdùnú wípé lẹ́yìn sùúrù oore ni wọ́n rí àti àánú wọn ọlọ́run ọlọ́run ọba tó wá fi á sínú àwọn olùgbàgbọ́ òdodo kọ́lọ̀ wọlé àánú ẹ̀ kọ́lọ̀ mọ́sà fi á sínú àwọn oníṣòro kọ́lọ́wọ́ bá aláàkọ́ wá fi asínú àwọn tí ó rí orí lẹ́yìn sùúrù tí wọ́n bá ṣe mọ́jí sùúrù wó pin kọ́lọ́wọ́ bá aláàkọ́ mọ́jí má ní wọ́n bàjẹ́ ọlágbára ọlọ́run bá wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn hadithi kitabullah èyí tó dáadì nínú ọ̀rọ̀ tí ma wáyé fún láti gbọ́ oná lọ̀rọ̀ tí ma ń jáde láti náà al-Qur'ani karim wa khayrul hadiyi hadiyu nabiyyi muhammadin sallallahu alaihi wasallam ẹ̀rí ojú ọ̀nà súnnà oná ní ìmànà tí ó ma gbogbo tí wọ́n bá ti dálẹ̀ sínú ẹ̀sìn wa tàbá ti bèèrè ayà tí wọ́n láwọn ọ̀lẹ́ ayà lérí ẹ̀ abẹ́rẹ́ àdísì wọn ní kọ̀sá àdísì wọ́n láwọn bàbá ló gbé lẹ̀ kò kí sẹ̀sìn o tọ́lá láwọn òfẹ̀sùn náà bàbá anẹ́bì ni muhammadu rasulullah anẹ́bùwa muhammadu rasul à ń tẹ̀lé àwọn bàbá torí pé wọ́n fẹ́ mú wa tẹ̀lé ànẹ́bì àti tọ́lọ́n tọ́bá ti yapa sí tọ́lọ́wọ́n bá wa tọ́ yapa sí sànẹ́bùwa muhammad àdádálẹ̀ lá àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọ́sà sí wọn lọ́wọ́ rẹ̀ àwọn bẹ̀lọ́n pẹ̀lú agbára àtàánú ẹ̀ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà mú wa dúró lérí súnà náà jù báyìí lọ kọ́lọ́mọ́jà máa tẹ̀síwájú jù báyìí lọ kọ́lọ́mọ́jà padà sẹ́yìn mọ́jà ara padà sí ibú kọ́lọ́mọ́jà gúnlẹ̀ dáadáa àti dire àti rúre kọ́lọ́mọ́sà já àti nílẹ̀ Yorùbá kọ́lọ̀wọ́n sábà ní sàlékún kẹfẹ́ ní kọ̀ọ̀kan wọn ashab al-fadila mú kí gbogbo àwọn alfa gbàgbàgbà tí wọ́n bẹ́ ń kalẹ̀ ayyimata al'uda àwọn imam imam imam al'ikwa al'ajilla àwọn ọmọ ya lọ́kùnrin lóbìnrin al'akhawat al-fudlayat tó jẹ́ pé kò sí kankan tí ó mú wa débi tó ju pé afẹ́ lékún nínú àgbọ́yẹ̀ ẹ̀sìn wa nítorí kálíbà rẹ̀ sì náà sì mú kí gbogbo wa kọ́lọ̀wọ́lá àánú rẹ̀ kọ́lọ̀wọ́lá agbára rẹ̀ lẹ́yìngbà tí mo ti kí gbogbo àwọn olùfà wa àti gbogbo àwọn ulema àwọn imam imam àti gbogbo àwọn tá jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin mú kí gbogbo bàbá wa àti gbogbo àwọn ìyá wa àtàwọn sisters wa ipé àlàáfíà ọlọ́run kọ́lọ̀kọ́sàjọba bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ìtí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni aṣọ́buru alẹ́lìbàláì wàmàkátùrù máàlì alhàrọ́mí durusun wa ibar min hayati al'ambiya'i lihimayati al'imani wa mustaqbali ashababi almuslimin sùúrù lérí àdánwò ọlọ́run àpèjúwe sùúrù lérí àdánwò ọlọ́run ọba lára àwọn ànábì ọlọ́run àti àwọn ẹ̀kọ́ àti àwọn ọgbọ́n tọ́lọ́run fẹ́ tárí mú tó fi pàtẹ́ wọn fún wa ipe ká ṣe sùúrù tó ráwọn ànábì ọlọ́run àwọn náà wọ́n ṣe sùúrù lẹ́yìn náà ewu ti ń bẹ fún gbogbo àwọn ọ̀dọ́ ta láṣẹ sùúrù mọ́ ta ní owó ìṣá agbọ́dọ̀ nìyí gbogbo ọ̀nàkọ̀nà tábà gbà táfi ni. ewu ọlọ́wọ́ ń bẹ̀ nílé ayé ń bí àtijọ́ àlùkìyàmà tábà sí láyé mọ́. kí a lè bá a sọ ìmánì wa ká sì lè bá a gbìyànjú ká lè protect ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ kọ́lọ́wọ́n láàánú ẹ̀ gbogbo àwọn tá a jágbàlagbà àtàwọn ọ̀dọ́ ayé wa kọ́lọ́mọjẹ́ ọbàjẹ́ ọ̀rọ̀ wa kọ́lọ́mọjẹ́ ọ̀dàrú o wọ́n lágbára ọlọ́run bá wa àdúnyà darul bala èyí tí kò sí iye méjì ń bẹ̀ gbogbo wa tá wà ní ayé àtàwọn tá kéw àtàwọn tá tí ké àtàwọn tá ké rárá gbogbo àwọn tá wà nínú ayé gbogbo àwọn làmọ̀ pé ilé ayé ilé àdáwò ni wọ̀lùmúmínú múbitẹ̀lá olùgbàgbọ́ òdodo tó wà nínú ayé ọlọ́run máa dá o wọ̀lùkáfíru múbitẹ̀lá kèfèrí tó lọ́wọ́ gbọ́ lọ́n gbọ́ òun náà mọ aládàáwò títí ẹ̀ náà a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá aláà ní innahum ya'lamuna kama ta'lamun ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí náà ń dààmú báyìí náà ṣe ń dààmú àmọ́ watarjuna minallahi ma la yarjun àmọ́ táwọn bá lọ́dọ̀ ọlọ́run ìyá ni ẹ̀yin tí yín tẹ́yìn bá kò láyé ẹ̀yin lọ lè sinmi nínú àjẹ́nà abẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọdé àtún kò láyé ká tó wá lọ lè wọnú ìdààmú o. wa kulluna mubtalun ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin wọ́n ní gbogbo apáta lọ́wọ́n bá aláwọ̀ máa dánwò atal anbiya naam atal anbiya èyí débi àwọn ànábì ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn tó ń jíṣẹ́ sẹ́wọ́n náà tún ládàáwò wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ládàáwò tí wọ́n gan lọ́pọ̀ jù ẹnìkan wá bá nẹ́bí wa Muhammad sọ̀sọ̀lá ó ní ayọ̀ náà sì bàlá ó ní àwọn olàdáwò wọn pọ̀ àwọn olàdáwò wọn pọ̀ láyé àwọn olọ́lọ́wọ́n bá aláàdáwò jù láyé anábì ní àwa ni al anábì ní àwa àwa ni wọ́n dáwò láyé jù gbogbo àwa tá a jẹ́ àmbìyà ọlọ́run fẹ́ fi mú wa dúró ọlọ́run fẹ́ fi wọ́n mú àwọn náà dó pété yìí bá ń ro tiẹ̀ tọ́ba ní sàn níbi ọlọ́run ọba yóò sì gbàgbé tiẹ̀ ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ wa rẹ́ ọlọ́run fẹ́ fi gbé wa ga nípò àdánwò ọlọ́run ọba fólùgbàgbọ́ òdodo káìrì òòrè ni àdánwò ọlọ́run fẹ́ ni tí ó gbàgbọ́ aburú ni fóun gbogbo tí máa ń ṣẹlẹ̀ sí wa tó bá sì bá wa nínú imán dáadáa lọ́lọ́run fẹ́ fún wa lábẹ́rẹ́ àmọ́ ìmọ̀ ń tàyàn la bàdà wo bá dé ìmọ̀ gbomi lójú yàn tàdà wo bá dé ìmọ̀ ń fa depression àmọ́ tẹ̀yìn bá ti ní imán gbogbo àwọn àdánwò táwí yìí ọlọ́run gbé ní fúnfún yẹ fún yàn yóò padà wá sórí fún yàn lẹ́yìn náà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ayé sọ fún gbogbo wa mọ́jẹ́ nìkan gbá o mọ́jẹ́ nìkan tán o mọ́jẹ́ nìkan sọ fún ọ pé kí nìkan tún bẹ́ẹ̀ nìkan tó yàtọ̀ sí ọlọ́run bá aláàtí gbé abùkátà yẹn tí sọ̀rọ̀ yẹn dayọ̀ tí jẹ́ kéèyàn lágbèga tí jẹ́ kéèyàn rọ́wọ́ mú ọlọ́run bá aláṣọ fún wa yìí pé ahasiba nas ọlọ́run ní sáwọn èèyàn tí wọ́n máa ronú àwọn yóò tẹ̀lé kú ipa fà wọ́n lẹ̀ àyẹ̀kú lu amanna nítorí pé wọ́n sọ yìí pé agbọ́lọ́gbọ́ wọ́n hùn láàyò tẹ̀nú nítorí pé wọ́n gbọ́ láwọn bá gbọ́ yẹn làwọn ní dáwọn wò ọlọ́run bá ní wọ́n wá rò bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o ah ìgbàta di alùsùnà nǹkan tó wá le ọlọ́run náà wò promise rẹ pé <laughs> tó bá ti di alùsùnà ò ní ní problem ah nígbà tí wọ́n ní ká mọ̀ wọ jàlùbáàbù ah ní àdáwò kan tó wá kàn wá ọlọ́run sọ fún ọ pé jàlùbáàbù ni wọ́n máa dán òkú àwọn tí ọ̀wọ́ jàlùbáàbù wọn ra dánwò ìwọ náà ó rí ẹni tí ń kírun ó rí ẹni tí ò kí ó rí ẹni tí lọ mọ́sálásí ó rí ẹni tí ń lọ sọ́ọ̀sì ó rà dánwò bàbá ológun àdánwò lọ bá tó fi wọnú gbó lọ tí mi lọ lè jáwé wèrè làwọn yẹn kọ́ pè ọ̀yàn wa sá lọ́wọ́ ní àwọn bàbá alágbèjà ni wọn nà àwọn ọmọ wèrè làwọn pè wèrè ní máa ń jágbó àdánwò lọ bá àfún jálàbí nínú kan náà bá àdàsí ní fóònù ní íńtánẹ́ẹ̀tì ẹ wá fẹsẹ̀ kálúwà ẹ owó oh ètò oh two nine seven four àdánwò ni ọlọ́wọ́ bá aláàlọ́ba tí fàdánwò kàn yàn ọlọ́run wá ní gbogbo ẹ̀yin tẹ́ wà láyé pátá lòun ọ̀dánwò ọlọ́run ní wọ́lọ́kọ́ ti fatanna alladhina min qablihim ọlọ́run ọba ní àwọn tó ṣíwájú yín náà nínú àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ ju ẹ̀yin lọ ọlọ́run ọba ní gbogbo wọn náà ni mo dánwò suratul ankabut ayé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta Allah subhanahu wa ta'ala ọlọ́run láyé bolúwa nàkùnmùn lọ́hùn bí ṣẹ́yìn. kan dá yíwò nù ayé yìí sá sọ́tùlù máa five verse ninety four ọlọ́run ló ń fi kankan dá yíwò nínú ayé yìí ọlọ́run tó sọ nínú ayé mi ọlọ́run ní wọ́lá níbi wọ́n nàkùn bí ọlọ́run ka ọkà ọkà àwọn àdánwò oríṣiríṣi ọlọ́run ní dandan ni ká máa dá pẹ̀lú díẹ̀ nínú nínú jaya a máa dá bá yín yá ọkàn yóò tún ọlọ́run lè àmọ̀ sí ibi àmọ̀ sí ibi àyínwó tọ́ba yá ẹ̀sùn ló jẹjẹ wọ̀n náà ṣe mìíràn àmúwá ọlọ́run bá ní owó yẹn máa dínkù wọ́n tó ti ní owó tó ti pọ̀ rẹpẹtẹ ẹ àdáwọ̀ kan ó sì dé yóò sì fa ìdajì lọ nínú owó rẹ àbí kádàáwò dé ẹ kọ́ fa ìdá méjì nínú mẹ́ta àbí kádàáwò dé kọ́ fa gbogbo ẹ̀ àbí kádàáwò dé lẹ́yìn ìgbà tó fa gbogbo ẹ̀ tán ó tún wá jẹ gbèsè. <laughs> ọmọ ìyá mi mọ́pọ̀ ọlọ́run ò sí lẹ́yìn rẹ o mọ́pọ̀ ọlọ́run bínú sí ọ o mọ́pọ̀ ọkùnrin pé ọlọ́run ọba aláwọ̀ gbádùn rẹ o. kàṣà inú lèmi náà ni aláàkọ̀ọ́nà tó lè lèmi hàn lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ní àwọn àdáwò yẹn ní máa ń jẹ́ afárá tààtọ̀ tààfi débi orí wa ó fẹ́ la odò kọjá kò sì sáfárá ó sì fẹ́ lọ lè mú nǹkan tó wà lókè odò ọ wá ní wo ni gbérí afárá o ẹ̀yin ò ní débi dọ́lọ̀ àdáwò ní mú yàn débi téèyàn ń fẹ́ dé àdáwò ní mú yàn daládùá àdáwò ní mú ya di wòlíì àdáwò ní máa mú yàn dìde lóru àdáwò ní máa mú yàn máa mọ̀ wá rẹ̀ kádàwó <laughs> bá dé wọ́n mọ̀ wá rẹ̀ àti pé òjò báyìí lọ gbogbo àwọn nǹkan tó fẹ́ mọ sínú ayé tó fẹ́ fi bàtà àwọn èèyàn jẹ́ ọ̀káwọ̀ rẹ̀ àdáwò ní máa mú yàn di onísàárà àdáwò yìí máa mú yàn de onísùúrù àyèmáyé dáadáa tádàwó máa ń fà fún yàn ọlọ́run bá ní máa dání wò wọ́n nẹ́kì sí mílẹ̀ àmúwá owó yẹn máa dínkù tó rẹ̀ bá ti dínkù ẹ mọ́gbà nìkan ní sí o ọba tó dáa ló ti ń promise yẹ o ó ní àmà dẹ́rù bá yín láwọn àsìkò kan ebi ọmọ pa yín láwọn àsìkò kan á di àṣọ gbọ́ torí lísì tó kọjọ yẹn lójúmọ́ kí ọmọ wúlò ìbáfẹ́ rà ìtafẹ́ra ìtafẹ́jẹ lóṣù ní nígbà míì yọ gba nígbà míì kò ní ṣe ni kò ní gba àbí táwọn fẹ́ dètò ayé lólókùn. ọlọ́run bá ní ìmọ̀ másùkù ibi wá fún yín tí ò ní tó tẹ́mọ̀ mọ́lẹ́jì ọlọ́run bá ní wọlé à ń fún sí lẹ́yìn náà ìmọ̀ pa àwọn kọ̀ọ̀kan máa yín lẹ́gbẹ̀ẹ́ bí bàbá rẹ̀ òkú ìyá rẹ̀ lè kú ẹ̀gbọ́n rẹ̀ lè kú ọmọ rẹ̀ lè kú àbúrò rẹ̀ lè kú ọkọ rẹ̀ lè kú ọ̀gá rẹ̀ lè kú àfáà rẹ̀ lè kú ọmọ rẹ̀ lè kú ọmọ ọmọ rẹ lè jáde láyé ọlọ́wọ́n bá ní tí n bá ti pa ẹnìkan nù yín eh, mo fi ṣàdáwò ni wọ́n ti sàbàdà àti gbogbo àwọn nǹkan tẹ́ ń gbìn ẹ̀yin tẹ́ ń dáko ọlọ́wọ́n bá ní gbogbo àkẹ́mà rírì oko jẹ o níjọba ti gbé sún tó kó lọ́jà tó kó wálé owó rẹpẹtẹ wọ́n ní màdúpẹ́ ọlọ́run máa retí àsìkò tó ṣe ni tó dáko tọ́jẹ́ pé gbogbo owó tó bá pa kò ní ká owó àkàtú owó àbí kí ni wọ́n pè lẹ́yìn ságàtú náà ee àgàtú àní gbogbo àní àgbàdo òjò lọ́dún ní òjò àrọ̀ sẹ́yìn ni òjò ìtúnṣe kí ni tí ń padà àárọ̀ nígbà tá a gbin àgbàdo yẹn tán kọ́ má jẹ́ òjò àrọ̀ sẹ́yìn kó gbin nígbà tó yẹ kó gbin náà tọ́lọ́mọ fẹ́ dán wò ọlọ́run dán wò àwọn kòkòrò tí jẹ koríko yẹn ọlọ́ni máa rán o ibẹ̀ lè ba wọ́n fẹ́ dáwò lọ́dún ẹ̀yìn kòkòrò ẹtẹnubọ́sù rẹ̀ tó gbìn wọ́n fẹ́ dáwò mo fẹ́ kọ́ mọ̀ wọn rẹ̀ ọlọ́run ní gbogbo àwọn arúgbìn yín àwọn máa da yín wò wọ́n bá ṣe sọ̀bìrì àwọn gbogbo àwọn tẹ́ máa ń ṣe sùúrù àwọn tẹ́ máa ń ṣe sùúrù láàrin ọlọ́run bá ní wọ́n bá ṣe sọ̀bìrì ọlọ́run bá ní ẹ bá mi fún wọn ní ìró dùnú àwọn òun ni àwọn òun ni ọlọ́run bá aláàní kan fún ní ìró dùnú ọlọ́run tó ṣàlàyé rẹ̀ nígbẹ̀yìn ayé nígbẹ̀yìn ayé ọlọ́run ní alẹ́ àwọn tó jẹ́ pé ìdá aṣọ ọ̀bátú mùsíbà tí mùsíbà bá bá wọn kọ́ọ̀lù wọn sọ pé wọn ò ní sọ̀sọ́kùsọ wọn ò ní pé ayé ní ń sà wọn wọn ò ní pàjẹ́ ní ń sà wọn wọn ò ní pé ìyẹmọja òní ń dà wọn láàmú ìyàwó tó ń ṣẹ̀fẹ́ ẹsẹ̀ rẹ̀ ọ̀dọ́ ọkọ̀ tó ń ṣẹ̀ ní orí rẹ̀ ọ̀dọ́ ogun ìdílé kọ́ọ̀lù ọlọ́run ní táwọn sọ ni pé inna lillah tọ́lọ́run ni wá ọlọ́run ló dá wa ló ni wá òun ló dá kàdàrá máa wà láà wa inna ilayhi raji'un ọ̀dọ́ rẹ̀ lápadà sí ọ̀dọ́ rẹ̀ lápadà sí nítọ́sílẹ̀ yí ọ̀dọ́ rẹ̀ lákò lọ wọ́n bá ti padà yá náà ọ̀dọ́ rẹ̀ lápadà lápadà padà sí lápadà ápadà kú ọ̀dọ́ rẹ̀ lápadà sí àwọn gbà pé òun ló mú wa ọlọ́run ní gbogbo àwọn tó máa ń sọ báyìí tí mùsíbà bá dé kìí ṣe bókù bá kú nìkan ni wọ́n máa ṣe iná lillahi wa iná ilaihi raji'un gbogbo mùsíbà mọ́tò rẹ̀ takú ó tì í tì iná lillahi iná iná ọjà àwọn ọ̀bọ́ sí mọ́ iná lillahi wa iná ilaihi raji'un ti ṣẹlẹ̀ iná lillahi wa iná gbogbo nǹkan ọba ti da mùsíbà ulaika alayhim salawatu min rabbihim ọlọ́run bá ní ìmọ̀ ròyìn wọn fáwọn màláíkà lókè sọ salawatu àìsànà ọlọ́run ní ìmọ̀ ròyìn wọn fáwọn màláíkà lókè wípé lágbájá mọ́dáwò ó ti ṣe sùúrù pàmọ́dé mọ́dáwò ó ti ṣe sùúrù ọlọ́run ọba ní wàràhàmà ọlọ́run ọba ní àwọn tá a wí yìí ká máa retí rahama èmi ọlọ́run blessing of Allah ká máa retí ìkẹ́ èmi ọlọ́run gbogbo àwọn oníṣòro ká máa níta ń gbọ́ yé òun náà ni pé gbogbo ń tọ́ jẹ́ ìbànújẹ́ yẹn ọlọ́run padà fún ọ ní rahma yóò ṣínà fún ọ yóò fún ọ lóore tó jẹ́ pé oore yẹn ó ju àdáwò tó bọ́ lára ó ju àdáwò tó kàn ọ lọ wa ulaika humul muhtadun ọlọ́run láwọn tá a wí àwọn ni wọ́n wà lójú ọ̀nà o Suratul Baqara Quran two verse one fifty seven ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àlùbálà àníwá ẹ̀ẹ́rí àwọn àdáwò tá a wí yìí oríṣiríṣi ni o èyí tó bá kan kálukú ní kálukú máa o àwọn àdánwò pọ̀nù ayé ẹlòmíín ní méjì ẹlòmíín náyọ̀ kan ẹlòmíín ní méjì ẹlòmíín mẹ́ta ẹlòmíín kó mẹ́rin ẹlòmíín kó márùn wọn kó mẹ́fà fẹ́ lòmíín ọ̀la àdánwò ń bẹ lára ẹlòmíín tabaríkà máa kàn sí àkà mẹ́wàá tọ́jà pé ìkọ̀ọ̀kan rẹ̀ ó lè múyàn kó láyé. nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́ ààrẹ la fẹ́ sọ ni bá a ṣe jòkó láyé oríṣiríṣi àárẹ̀ ní bẹ̀rẹ̀ ara kálukú àdáwò ni bàbá ti gbàgbé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọmọ lògùn ọmọ sàdúà ọwọ́ àṣeṣorú tọ́ba tètè lọ ọlọ́run fẹ́ dáadáa pẹ̀lú rẹ̀ náà ni tọ́ba pẹ́ dáadáa lọ́wọ́ lábẹ́ èèyàn ò ní kọ́ máa béèrè àárẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó ọlọ́run kó fún ọ láàárẹ̀ kó jẹ́ ọmọ àdùbólẹ̀ àárẹ̀ torí kí o lè bàgbà ládàá má béèrè tí ọ̀dà lọ́dọ̀ ọlọ́run àyè béèrè àdánwò lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run dá mi wò rọ́ọ̀ àìsọ́ àbátọ́ bá ti dé bó ṣe ká dáwọ́ náà kọ́ pọ̀ tó máa ní alihamudulilá máa dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run kó sì máa pe ọlọ́run kó máa bẹ́ẹ̀. àwọn àrùn ọpọlọ ń bẹ ẹ̀rí ẹlòmíì wọ́n ní bàbá yẹn wọ́n ní kò jáde wọ́n ní ìyá rẹ̀ wọ́n ní kò jáde ọmọ kan wà nulẹ̀ ni o ọmọ tó wà nulẹ̀ yẹn tí wọ́n bá máa mójútó tọ́mọ yẹn bá jáde yóò tún àṣírí wọn. wọn nílẹ̀kùn tí wọ́n ti yẹn gbogbo àni wọ́n máa ń tì ẹnìkan wà nínú ilé ni o ẹni tó wà nílé yẹn tó bá jáde sí yín gbogbo yín ẹ̀bù ẹ̀kùn ti ha ìtẹ̀ǹdé mọ́lẹ́ ni wọ́n wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba máa dúpẹ́ o tọ́ba ní tiẹ̀ pọ̀ tẹlomi pọ̀ ju tiẹ̀ lọ tọ́ba ní tiẹ̀ le tẹlomi ó le ju tiẹ̀ lọ tọ́ba ní tiẹ̀ burú tẹlomi burú ju tiẹ̀ lọ lójúmọ́ tó bá ti jí báyìí òun jí lórí bẹ́ẹ̀ báyìí alihamudu ní kọ́kọ́ jáde lẹ́nu rẹ̀ alihamudulilayi lẹ́ni hayana bàdàmà àmàtànà òyìnbó yìí lọ́sọ̀ alihamudulilayi gbogbo tó bá wù kó rí jẹ lásìkò tá a wà yìí tó bá ti jẹ tán dákun mọ́sàlẹ̀ sí alihamudulilayi fẹ́rẹ́ àwọn kan bẹ nínú ayé yìí àwọn ní gbogbo tí wọ́n jẹ wọ́n ní níwájú àmọ́ àárẹ̀ ò dún jẹ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run fàárẹ̀ kún tiẹ̀ alufakiri wọ́n ní iṣẹ́ àtòsí àìtónú owó wọ́n ní ń ṣẹlẹ̀ kó wọ́pọ̀ lọ́wọ́ yẹn nígbà mí ga ẹni tí ò ní yóò máa dààmú yóò máa di ẹni tó ní láàmú ẹni tó ní ọmọ sákàkí àwọn èèyàn máa dààmú láàmú èèyàn mẹ́nìkan wá tó bá láàsì láàrin wa mọ́ sí gbogbo àwọn aláìní jojoojúmọ́ ni wọ́n kọ lẹ́tà sáwọn èèyàn ni wọ́n sẹ́ni mẹ́sẹ̀jì sáwọn èèyàn àwọn aláìní ni wọ́n kiri ojúlé káà ni wọ́n kiri ọ́fíìsì káàkiri ni wọ́n kan géètì àwọn èèyàn àwọn tó ní sáwọn sinmi jama owó tó wà lọ́wọ́ tiwọn náà ọlọ́run fi sàdáwò fáwọn náà wọ́n ná ná ná na na oṣù wọ́n máa wá béèrè wọ́n tún máa sọ fúnra wọn pé ìwọ náà lọ́dọ̀ ẹ̀ ó sì fún mi tán sùn ó pọ̀ lọ́wọ́ ẹ̀ nígbà míì yọ yàwó ni yọ yàwó ẹ̀ ń béèrè five hundred thousand ó sì ní three hundred lọ́wọ́ ó yá two hundred sí ó kò lé àǹtí lọ́wọ́ àǹtí rẹ̀ dé inú abúlé ó ní àyín náà lọ yóò fẹ́ yín náà gbèsè tí àǹtí kò tí ì sátá o ọmọ ìyá mi ọmọ wa ṣe nípa rẹ bá ṣe kiri ọmọ ṣe mà wọ́n ṣe jagbara rẹ lọ àbápò ò ní ṣe à tó ọba ti ṣe àdáwò lọ ń fà fún rẹ nìyí tọ́lọ́wọ́n bá aláàkó àwọn èèyàn jọ nítorí rẹ̀ ọlọ́run sì fún wọn nítorí àwọn nínú àwọn àdánwò tó ń bẹnu ayé òun náà ni aláàkù òun náà ni kéèyàn ọwọ́ ọmọwọ́mọ wọ́n sì yàwó ogún ọdún ọgbọ̀n ọdún òbí ma ń bẹ nínú ayé tá a wà yìí a ní forty years marriage àwọn ò tí bí ma wọ́n bá wọlé ọba yóò fún ọlọ́mọ o alájà kan ládùúgbò wa ń jóni lẹ́yìn thirty five years ló tó bí ma kémi tó lọ ilẹ̀ lárúbáwá ni wọ́n ti ń bẹ lọ́wọ́ ọmọ fún mo wá lọ mo dé mo tún wá lo ogún ọdún gbà mo ti dé yìí ó sì wá bímọ ní ọdún tọ́lọ̀. wọ́n fi ní àgàmọ́ ronú mọ́ ọmọ ṣe kéde jama ọmọ ń bọ̀ Allah subhanahu wa ta'ala ó lágbára tí ìmọ̀ ń kàtà àwọn ànábì ọlọ́run sí gbogbo àwọn àmọ́ ni kí agbára ọlọ́run ọba ọkọjà kẹ́nìkan má lòun ronú ẹni bá ti lọ́lọ́run ọba ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ó sì máa bẹ̀ẹ́ ní tó ń béèrè yẹn tó bá fún ọ dáadáa ni nígbà míì tí ọ o tó ń fún mi ní ọlọ́run ọba dáadáa ni o rahman ni o mazala rahmana lójoojúmọ́ ni wọ́n jẹ́ rahman ẹwà nílé ni o ọlọ́run ìsọba aláàánú lé ni o lédi tí ń ṣe yóò hmm. kò rí bẹ́ẹ̀ gbogbo tí ń bá ń ṣe fún ọlọ́run bá ń sànù rẹ̀ ìmí wa lè pọ̀ lẹ́rìn ìmí sì lè pọ̀ lẹ́kún gbogbo ẹ̀ náà dáadáa ni àwọn ẹlòmíín bímọ ìnádùn àwòláàdì wọ́n bímọ lóòótọ́ àmọ́ ọmọ ti yàyàkuyà débi pé wọ́n lè nàka pọ́ ọmọ táwọn bí lélẹ́yìn tí wọ́n bá ti rí báyìí ìbànújẹ́ ni ó ti di depression sí bàbá àti ìyá kà á kúrò zawaji ẹlòmíì fẹ́ fẹ́ yàwó ọwọ́ yàwó fa ti díkiri ó sì lówó ó sì yáyì àmọ́ problem náà ni pé dábàá ti láwọn ọ̀fẹ́ wọn ó tó láwọn ọ̀fẹ́ mọ́ ẹlòmíì wọ́kọ ọkàwé ọlẹ́kọ̀ọ́ ọlẹ́sìn ó tún wá yáyì tí wọ́n bá ti láwọn ń bọ̀ wá lé wọn tí wọ́n bá ti dé tí wọ́n bá ti yọjú wọn tó ní padà wá mọ́ gbogbo ẹ̀ náà àsìkò ọlọ́run ò tí ì tó tásìkò ọlọ́run bá tó ọlọ́run fún ọ ní títí ẹ̀ àlẹ́ pé half àwọn àárẹ̀ kan bẹ tọ́jú pé àdéfojú ẹgbẹ́ bíi depression lápèjúwe kí ẹ̀yàn kan jòkó ẹlẹ́kọ́ máa ronú àbí ìsọ́bàtò láàyè àbí kí ojú burúkú kọ́ wọ̀nyàn la ifo ai. èèyàn kan wà yóò kàn máa ronú yóò máa ro èròkèrò yóò máa dákẹ́ sí i nígbà míì yóò máa wọnú yàrá kò ní jẹ́ kẹ́nìkan kan fẹ́ rí wọn yóò ní kẹ́nìkan kan mọ̀ wá bí tó ń wà kò ní fẹ́ bá àwọn èèyàn ṣe yóò lọ́wọ́ ọlọ́rẹ́ tó ń depression ni àdánwò ọkàn ni a rí i pé àwọ̀ rẹ̀ da ń jẹun ń wọṣọ àmọ́ àkàkà ń ṣe é ọlọ́run mọ́fà burúkú ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́ṣẹ́ ìṣàánú wa àtàláàkù ṣé ọ̀rọ̀ tọ̀láàkù la fẹ́ sọ láwùjọ wa tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó máa ń bẹ́ẹ̀lẹ̀ ọkọ sí ẹ̀yà mọ̀ jẹ́jẹ́ ẹ̀yà mọ̀ jẹ́jẹ́ àdáwò tó wà ń tà òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn fẹ́ gbéyàwó sílé má onímẹ́rin fẹ́ kọ ẹ̀ọ̀kan lẹ́ẹ̀kọ́kù mẹ́ta onímẹ́ta fẹ́ kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ́kù méjì oníméjì fẹ́ kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ́kù ẹ̀ọ̀kan ẹlẹ́yọ̀kan gan yín ronú pé òun fẹ́ ti jáde tọ́ba ilé jáde tó ní ìwọ́sẹ̀ kólóhùn lérí ọ̀rọ̀ tí ò nítumọ̀ òun gan fúnra yóò máa bì ọ́ pé má lọ yóò sì lè fẹ́rí kalẹ̀ lẹ́yìn pé òun dúpẹ́ fọlọ́run tọ́lọ̀ ní kọ́ máa lọ <laughs> yóò bọ̀ sójú ayé pé ẹ bá bẹ́ẹ̀ ìfà ń bẹ ní kọ́mọ̀ lọ tàbá ti tú ikùn rẹ̀ kila rẹ̀ kí ló wà mẹ́rẹ̀ kọ́mọ ló mo ti fẹ́ kọ́ lọ́tí fẹ́ ọ̀yà àyàn àgbo gáàsì àgbo sẹ̀mó ọ̀yà ìmọ̀ fún mi ló wá sọ owó bàtà owó kìíní kan gbogbo òye òsì ẹ̀kú ni tó wọ́n máa ṣe kí ni tó wọ́n máa rò ọwọ́ àdálé mo sì ọgbà lé ọmọ àwò kí ó bàbá tìyá ẹ padà já o bàbá rẹ̀ tìyá rẹ̀ tó ní kọ́ ọmọ bọ̀ yẹn tẹ́ bá padà débẹ̀ tán tó má lóṣù méjì ẹ padà ṣe kí ni ẹ padà jà ọlọ́run ọba aláàkọ́mọ́sà àwọn ọmọ wa ní dálé mọ́sù ọlọ́gbàrá ọlọ́run ọba wa bísínẹ́sì ọ̀lọ́ dédé ọmọ ya alájà one million ní afẹ́pá eight hundred thousand àdánwò ni o ọgbọ́dọ̀ fi bísínẹ́sì yẹn lẹ̀ o ọmọ kọ̀tínù ni o téèyàn ọba ti ṣubú kò lè ṣe kíni téèyàn ọba ṣubú kò lè ṣe kíni kò lè ti dé ọmọ ṣubú àní ẹmọ́jì ọ fẹsẹ̀ lélẹ̀ máa o torí pé ti ṣubú à yóò tún tó bá fẹ́ rìn yóò tún ṣubú mi. ìgbàjọ́ mi ṣubú lẹ́mẹ̀ta yóò fẹsẹ̀ lélẹ̀ yóò máa rìn lọ bí tòlẹ́ ayé ṣe nínú yẹn. ọmọ ìyá mi máa ṣàdúrà kọ́dẹ̀ máa bẹ ọlọ́run máa nà sọ́bùrù alẹ́ ìbàlá ìbí kankan díẹ̀ nínú àdáwò ni o àti kankan kan tabaníkà máa kàdáwò nìkan ẹ̀ á ti mọ́ gidi mi. tó dáhùn àdáwò kan bẹ̀ tá a fojú rí àwọn kan bẹ tá a lè ṣe kí tá a lè fojú rí àwọn abẹ lọ́hùn gbogbo etí ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sàbà mú kú o allahumma na'udhu bika min jáde libala wa daraki shaqa wa su ilqada wa shamatati al'ada maana saburi ala libala kí ni tuma kéèyàn máa ṣe sùúrù lérí àdáwò wọn ni huwa habsu nafsi ani tasakhut òun náà ni kò di àwọn ẹ kò di ọ̀rọ̀ ẹnu ẹ kò di ọkàn rẹ kọ́ ọ má máa bínú sí ọlọ́run ọba tó fi àdánwò kàn ìwọ́n tó bá ti wá mọ́ṣáláṣí mọ́ nígbà tá a dàn ó dé ìtumọ̀ ẹni kò bínú ìtọ́ ń sọ ni pé akófèrè kalẹ̀ náà láti jẹ́ ìkọ̀sẹ́ kínní àpàrọ̀ mọ́tò ilé tá à ń kọ́ náà ìparí ẹ̀ àbúrò kú jẹta ẹ̀gbọ́n kú lánàá ọmọ òun kan tó wà lọ́sibítù ẹ wá ní kó o ṣe yá àlá ó sínú àwọn sùúrù tọ́lọ̀ ń promise torí tọ́lọ̀ ń sèyàn ń bí ọnú <laughs> wòlíjásà kọ́ máa kara mọ́ àwọn èèyàn ìjásà yẹn àárò action yẹn ẹ má dẹ́dọ̀ mi o sẹ́yìn mọ̀ pé ọlọ́run dẹ́dọ̀ mi wò ni <laughs> kí ló dé bàbá fàjúrò wọ́n ní wọ́n kanra ni wọ́n ní mọ́tò fúláwà àwọn ọlọ́dànù ẹ wá wòjọ́ tí ìtì ń rí owó lérí fúláwà àdẹ́fà ọgbọ́dọ̀ kanra mọ́yàwó ọgbọ́dọ̀ kanra mọ́ mọ́ ìbàdàn làámàgbọ́ ọ̀yẹ́ òun ṣe sùúrù nǹkan tó bá ọ̀tọ́ lọ́run ní wàbá ṣèlú sọ̀bìrì ọlọ́run ní máa dunú kalẹ̀ wọ́n fún ọ ní orí mi tó dáa ju tó bú tó bá ọ lọ kírátọ̀ kanra lágbọ́n bá gba ayé àyè gbóló tán wọ̀ṣàkó wàlẹ̀ déèdì ńlá kọ́ máa wá pariwo káàkiri nígbà tí ń da tí ń dùn ẹnìkan ọ̀gbọ́ ìjọ gbàdọ́ lọ́n dán o ọ̀wọ́ à ń pariwo ẹ brọ́dà mi sẹ́yìn ẹ̀gbọ́ pé kan wáyé ṣe mí sísà mi ẹ̀yìn ò tí gbọ́ à níbo wàá sọ fún yín o kọ́ ọmọ wa rojú ọlọ́run káàkiri lọ́jà nígbà tó lọ́wọ́ bá aláṣẹ sóore fún ọ̀jẹ́ nìkan kan mọ̀ o nígbà tó wá gbé kejì dé ọ̀wá ń rojú ọlọ́run pé ẹ̀rí tó ṣe fún mi ẹ̀rí tó tún ṣe fún mi wọ́n lọ́wọ́ wá ń pariwo ọlọ́run ọba lọ́dọ̀ àwọn ọ̀lẹ́ tí wọ́n ní tí wọ́n sì sí pírọ́blẹ́mù rẹ̀ wọ́n fẹ́ pariwo ọ̀dọ̀ ọlọ́run tó dán òun náà lọ́ pariwo lọ wọ́n ní eléyìí ni wọ́n ń pè ní sùúrù wòlé ìsìsìláàmù li qada ìlàhì wa qadarihi kí n ojúwájú sẹ́lẹ̀ fún àkọọ́lẹ̀ ọlọ́run wípé tó ṣẹlẹ̀ yìí qadarullahu wa ma sha'a fa'al bọ́lọ̀ sì fẹ́ ni o ọlọ́run ti kọ́ ọlọ́run ti kádàrá ọlọ́run sì fẹ́ ọlọ́run bá ti ó ti pè bùbú ẹ̀ kalẹ̀ pé ọlọ́run ti ní yọ ṣẹlẹ̀ ìtọ́lọ̀ ní yọ ṣẹlẹ̀ nínú ayé òun ní ṣẹlẹ̀ sí mi wọ́n lélẹ́yìí òun ni tó mọ̀ pé èèyàn ṣe sùúrù lérí àdáwò àwùsọ̀láhùn bí sọ́bùrì fi màá wá ti á kẹsìrà ọlọ́run bá aláà wá ń sàlàyé fún àwọn olùgbàgbọ́ òdodo yìí pé ká ṣe sùúrù nínú àwọn ọ̀nà tó pọ̀ nù àyà Qur'an ọlọ́run ni yá ayyuhal ladhina amanu yá ayyuhal ladhina amanu ọlọ́run bá ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ista'inu ista'inu bis sabri was salah ẹ máa wá ìrànlọ́wọ́ nígbà ìṣòro Ayi inda shada ìdí ẹ máa wá ìrànlọ́wọ́ nígbà ṣòro pẹ̀lú sùúrù sùúrù yẹn máa ràn yín lọ́wọ́ gan wọ́sọ́lá Irun kíkí yóò ràn yín lọ́wọ́ lásìkò ṣòro báwo nìrun o sì ràn yín lọ́wọ́ akọrọ mọ yakun làbùdó ìlà rọbì wọ́wọ́ sáàjì nígbà tí ẹ súnmọ́ lọ́wọ́ bá jù tí sígbà tí ẹ tún lè súnmọ́ lọ́wọ́ bá tó bẹ́ẹ̀ mọ́ òun náà lásìkò tẹ́fẹ́rí ni inú ọ̀ràn yẹn ló ń kí ni tọ́ba ti ká tán náà kà tán subhana rabbiyal a'la tọ́ba ti ká tán béèrè lọ́wọ́ ọlọ́run àdéhùn wa dé òsè sùúrù òtún lọ mọ́sálásí òtún kírun inna Allaha ma'a sabirin ọlọ́run bá ní èmi ọlọ́run ọba ì ń bẹ pẹ̀lú àwọn onísùúrù ayé muayyid èmi ọlọ́run ọba inna Allaha muayyidun èmi ọlọ́run ràn gbogbo àwọn tẹ́ máa ń ṣe sùúrù èmi ọlọ́run ràn wọ́n lọ́wọ́ àwọn olọ́run bá pè é lóní ká máa ṣe sùúrù àwọn olùgbàgbọ́ òdodo àwọn ní àkídà bọ́dà wọ́n tó ti gbàgbọ́ wọ́n yẹ yàkuyà máa o mọ́dàdàkúdà o nígbà tí gba imáni gbọ́ yẹn ẹ tọ́lọ́wọ́n bá gbà onímọ̀ràn tọ́lọ́wọ́n bá aláà máa ń bọ́ sọ̀rọ̀ èyí mọ́sà gbọ́ gbígbọ́ yẹn ni ó mú ọ jàǹfààní imáni tó ní sọ́lọ́wọ́n bá aláà ọlọ́wọ́n bá ya ayéwọ́ lẹ́ni náà mánú ọlọ́wọ́n bá ní mo pè é olùgbàgbọ́ wàsọ́ọ̀bìrún ẹ máa fúnra yín sùúrù ọlọ́run ní ká ṣe sùúrù ó tún wá gbéṣẹ́ sùúrù fún wa ọlọ́run bá ní ẹ máa fúnra yín ní sùúrù wàsọ́ọ̀bìrún ẹ máa búra yín ní sùúrù wọ́rọ̀ ọ̀bìtún ẹ wá dira yín mú ẹ ṣàkólé kan lérí ara yín wọ́rọ̀ ọ̀bìtún ẹ má fẹ́ra yín sílẹ̀. wọ̀rọ̀ bí tú ẹ máa ṣàkólé kan lérí ara yín ẹ máa chẹ́kì ara yín tàdáwù bá dé ẹ máa wo ẹ máa sálámọ̀ síra yín tàdáwù bá dé ẹ máa dúró tìra yín tàdáwù bá dé wọ̀rọ̀ bí tú nínú ayà mi tọ́lọ́mọ̀ bàálà tó ń sọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní wọ́sibírì wọ́sibírì wà máa sọ́bùrúkà illa billah ọlọ́ọ̀bá ní wọ́sibírì ọlọ́ọ̀bá ní ìwọ Muhammad wọ́n náà ṣe sùúrù wà máa sọ̀bùrú káyìn lábìlá ọwọ́ a lè dá sùúrù náà ṣe àti kí mi ọlọ́run ràn lọ́wọ́ lérí ẹ̀ ọlọ́mọsán ràn wá náà lọ́wọ́ lérí sùúrù wà látàhásánà aléhìn má banújẹ́ lérí wọn má banújẹ́ lérí àwọn tó rò pé ẹ̀kan ti gbàgbọ́ yé tí wọ́n gbọ́ yé wà látẹkùn fi tó yín kí mi máa yẹ mú kurun má sì jẹ́ kó máa dá ìbànújẹ́ sí nínú ọkàn gbogbo àwọn tí wọ́n ń dètè àwọn tí wọ́n gbọ́ ń tí wọ́n ń dètè wọ́n jẹ́ bọ́ọ̀nú jẹ́ wọ́n sá ṣe sùúrù fún wọn. àbọ̀ dáwà wọ́n ní kó ní o ṣe kíni wọ́n ní kó ní o ṣe sùúrù. àwọn máa bá wọn sọ̀rọ̀ wọ́n máa méjì wọ́n máa méjì Allah akpa láàpẹ̀ ní mọ́ṣáláṣí gbogbo wọn kán gbọ́dọ̀ sọ. kéré òpin tó sì gbọ́ òun náà ní ọlọ́ọ̀lẹ́ lò tó bá ti kú ní wáṣáláṣí. ọlọ́run bá nira nẹ́bi ṣe sùúrù fún wọn ṣe sùúrù. àlàbíyá òkúlùhùn òbítúlù wọ́n ní gbogbo àwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n ní kálọ̀lẹ̀ gbà pé àdánwò gbogbo wa pátápátá ni ọlọ́run ó fi kàn níta ń bẹ́ẹ̀ náà níbi kọ́dà kókó fún wa ní sùúrù nígbà àdánwò kálẹ̀ bá a rí oore tó lábẹ́ sùúrù tọ́lọ́lọ́ ni wọ́n bá ṣe sọ̀bìrì ọlọ́run bá ní ẹ máa dùn wọ́n nú àwọn sùúrù àárín ọlọ́run ní ẹ dùn wọ́n nú ẹni dáadáa ń bọ̀ nígbà wọn bá dá àyẹ̀wò tán tún ní kéèyàn máa retí oore sádàn wà nìyẹn wọn oore náà ní sí ń jẹ́ sí ẹ̀ àmọ́ yóò mọ̀ já sí oore fẹ́ni tó bá ṣe sùúrù láàrin wa ẹni tó bá ṣe sùúrù ẹ àdáwò ni ó já sí fóun al-anbiya'u kulluhum ọlọ́run sọ fún anábì wa muhammad sallam wasbir kama sabara ulul azmi mina rusul ọlọ́run ní ìrẹ́ anábì ṣe sùúrù báwọn ulul azmi mina àwọn tí ọlọ́run ọba aláàdánwò tí wọ́n sì wá dìtámì tí wọ́n dàmú bí àṣà yorùbá tí wọ́n ní azimu lérí pé àní ojú ọ̀nà iṣẹ́ àní kò mbẹ̀ dáwọ̀ àtàgbé lọ́wọ́ yìí àní kò mbẹ̀ nítorí ń bẹ̀ wáyé àní filẹ̀ wọ́n jìyà ìyà jẹ wọ́n wọn ò torí ẹ̀ sílẹ̀ ọlọ́run ìlà muhammad wọn náà ṣe sùúrù bí wọ́n ṣe ṣe sùúrù wà látàkì tààjì làwọn má tọrọ ìyà fún wọn gbogbo àwọn kẹfìrí yẹn ìyà padà wá jẹ wọn mọ́wùlẹ̀ kánjú wọ́n ṣe sùúrù mọ́ bá ṣe tiẹ̀ lọ. ìtẹ̀láwò àǹbíyá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn èèyàn ti pọ̀ ní ṣọ́ọ̀ṣì lẹ́nìí kí ni wọ́n ń wá lọ jàmá wọ́n ń wá dánwò lọ bẹ̀ torí kò sẹ́ni kàjọ́ ọmọ lọ ṣọ́ọ̀ṣì àfẹni tí lọ ṣe kíni tí lọ kàn dánwò ilé àdánwò gangan ni ilé bàbá aláwo àwọn èèyàn ń dá gìrìgìrì lọ bẹ̀ ẹ̀ kí ni wọ́n wá lọ bẹ̀ jàmá lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ẹ̀ àdánwò ni wọ́n wá lọ torí ibẹ̀ gangan ni ilé kíni ilé àdánwò àwọn èèyàn lọ́dọ̀ àbáwọn jálàbí ẹlẹ́bọ tọ́jẹ́ pé òun náà kò sí àtọ̀ láàrin òun àti àwọn oníṣẹ̀ṣe báwọn oníṣẹ̀ṣe ní apẹ́ńlé lòun náà ní apẹ́ńlé tí wọ́n jọ fi ń jó nǹkan àwọn eléyìí ẹ àwọn ń la èjì ogbè òun náà ń la àtìmí àtìmí èjì ogbè àwọn lárúbáwá nìyẹn o kò sí nẹ́sìn Islam tá nẹ́bí mu wa ká máa lalakú la kalẹ̀ ká máa kọ four nine ten sixteen kò sínú súrà kankan nínú Al-Qur'an kò sì sínú àdìsí kankan nínú àdìsí tá nẹ́bí ìfilẹ̀ fún wa àwọn tọ̀hún àwọn ń pe ayé o àwọn àbátọ̀hún òun pe ẹ ìbádàlá àrìjà alála ẹ̀yẹ nílé o ẹ̀yin wòlíì ẹ̀ sánú wa ẹ dákun àti wòlíì àti ayé kí ni yàtọ̀ lára mi lọ́dọ̀ lọ ẹ̀dá ọlọ́run ni wọ́n ákì ọlọ́run bala tẹ̀dẹ̀ ọ̀hún aláhi àdá ọlọ́run a máa pẹ̀lú mi màmí o ọ̀dọ̀ ọ̀hún ní àṣìṣẹ́jì bìlàkùn ẹ pè mí èmi nìkan náà ní kẹ́gbẹ́ yín dà yín lóhùn ó ní ìwùjíbù dáwọ́ tẹ̀ dá ìsá dà á ní ọlọ́run bá ní yín dáhùn tẹ̀ bá ń pè mí àwọn tó bá ń pẹ̀lú míì ní dáhùn ọ̀rọ̀ ò ní dàrú o wọ́n fẹ́ tẹ̀fá wọ́n ní kọ́ wá tẹ̀fá ó sì kó lé òun lè tẹ̀fá ọ̀kan dunu fún ọ lérí íńtánẹ́ẹ̀tì lérí social media ó fún ọ nọ́mbà oníkọ́ bọ̀bọ̀ wá ó lóun tún ayé rẹ lọ tí ayé tiẹ̀ dáa ní polówó oògùn lérí social media kọ̀yẹ́kọ́ jáde lọ yẹ ká máa bá lé nì nígbà tí ọjọ́ yánà lójú gba eré social media lọ èèyàn wà kísà ọlọ́run fẹ́ dá sọ fún ọ èèyàn ní ọlọ́run fẹ́ sọ dolo èèyàn dọ́ gbogbo àwọn táwọn fẹ́ sọ yín dolówó ẹ̀rí pé wọn kì í ní lórí ẹni bá ní owó tó sì rówó ṣiṣẹ́ oníjòkó sínú gbó kọ́mọ jẹ́wé kọ́mọ jẹ́gbò. Allahu Razzaq ọlọ́run ọba lọ́ba tí sọ̀yàn dolówó wọ̀nyẹ́dùsùkùmọ́ yẹn ṣáà òbí kẹ́rì ṣe sáàbù ọlọ́run ní ẹni tó bá wù òun lòun ọ̀sọ̀dọ̀ lówó kọ́dà òun gan kò ní mọ iye tóun ní mọ́ ọlọ́run mọ iye o òun ní ọmọ iye o. wọ́n fi sàmá yẹrẹ sukukun wọn máa tó adùn ọlọ́run ní arísì kì í yín òkè lọ́wọ́ o gbogbo tó jẹ láyé ọlọ́run ti mọ̀ ọ́ o sì ní jẹ́ jù bẹ́ẹ̀ lọ. mọ́tòrí àdánwò kan ọmọ yálé adáfá mọ́tòrí àdánwò kan ọmọ lọ sọ́ọ̀sì àdánwò bábá sọ̀rọ̀ tọ́ba ní kọ́ lọ́dọ̀ afá ọlọ́lẹ̀ ìgbàdúrà ní ìgbà afá ìfúnmiládùúrà tí màá fi pe ọlọ́run ọlọ́run lèyìn máa ń dájú bùkátà kan ní wọ́n fi ń pe ọlọ́run ní asọ́mọdùn kúlú wallahu ahadu Allahu asọ́mọdù alladhi yasmudu ilayhi al-khalaiq gbogbo ẹni tí gbogbo ẹni tí gbogbo èèyàn tí wọ́n máa ń darí bùkátà lọ sọ́dọ̀ wọn kọ́lọ́run wọlé àánú ẹ̀ kọ́wọ́lá agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run mọ́ṣáì darí wa lọ sọ́dọ̀ ọlọ́run ọba Allah mọ́jà lọ sọ́dọ̀ èso ọlọ́mọsá bíi àbùkátà wa ìbítàlọ́lọ́wọ́ ádámà ànábì ádámà bó ṣe tó òun là kọ́kọ́ tọ́lọ́n kọ́kọ́ dá ọ̀nà ọlọ́run ọba aládàá tán ó fi sínú àlìjánà ọlọ́run mú kúrò nínú àlìjánà ẹ wá múyàn kúrò nínú gbádùn kí làwọn gbé àdáwọ̀ ọlọ́run padà fẹ́rí di ọlọ́run nìkan máa bọ̀ wá sí ilẹ̀ wọ́n tún dé ilẹ̀ tán òun kí ọmọ méjì tó bí káńtì kọjú síra wọn kọ́kàn ṣe pàtàn síwájú lé ànábì adamu ló ṣẹlẹ̀ sí o ó wà ní kura ọlọ́mọdé ọba wa o wọ́n ní ọmọ àfa ọlọ́wọ́n lè máa mú ọlọ́kan ti pàtàn sí wọn ẹ wo kìkì tí ó kàn káàkiri ayé àdánwò ti lọ o àdánwò ti bá yẹn o ọlọ́run gbé àdánwò tiwọn yẹn wá kádánwò tiwa kó lè fúyẹ́ lọ́kàn wa kó lè fúyẹ́ dára wa pé tọ́ bá ní kíní kan sí ọ wà nábì báyìí èyí tó ń sè wọ́n ju èyí tó ń sè wọ́n lọ. ànábì wa Nuhu alayhi salatu wa salam ìbálò má pèjúwe wa nù kọ́ra ìgbà tó fẹ́ má pèjúwe àwọn ìyàwó lórí ibú ìyàwó ànábì Nuhu lọ́lọ́ fi sàpèjúwe. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط àtìyàwó ànábì Lóòtù. فخانتاهما tó wà ń bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá àwọn ìyàwó ànábì ọlọ́run wọn kì í ṣe sìnà àwọn ànábì ọlọ́run wọn kì í ṣe sìnà fàkánà táhùnmá fil iman wọn gba ìgbàgbọ́ wọn gba tàwíìdì lọ́wọ́ wọn ìbọ̀dìsàlà wọn bá lọ ànábì inú ni ọlọ́run bá ti rán wa ipe ọ̀kan náà ni ọlọ́run gbọ́ àmọ́ òun ṣe ìyàwó di fìtínà máa lọ́wọ́ ọmọ rẹ̀ kọjá máa ọmọ ànábì inú nígbà omi dé ànábì inú ni ọyá <laughs> wọ́n náà wá bá gun ọkọ̀ ojú omi ọkọ̀ ọ̀là ní oníṣàáwí ilẹ̀ jẹ́bẹ̀lì àṣùmínà lè máa ó lè wọ́n lọ sórí òkè tí wọ́n bá dé òkè yẹn òkè yẹn máa sọ́hun níbi omi omi yẹn ò ní pa òun ah, <laughs> ànábì ìṣìnú oníláàsùmọ̀ lè ní o <laughs> ẹni tí ọba wọ ọkọ̀ yìí ọmọ ah, bómi lọ ó lóun ṣe tán ó dẹ̀ bómi lọ ànábì inú wò báyìí ọmọ rẹ̀ sì ń bómi lọ ẹ̀dá kun kéèyàn fi wọn lára o awọ́lùmọ̀ dáa ilẹ̀ tàwíìdì àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ pèpè síbi la ilaha illallah tọ́lọ́run rán sáyé òun là kọ́kọ́ rúṣùn ẹwà ohun tọ́lọ́run fi dàwó nàbíyùlá Ibrahim anábíwá Ibrahim alayhi salatu wassalam nígbà àwọn òbí anábí Ibrahim wọ́n bí wọn sí ilé ẹlẹ́bọ ni bàbá wọn gangan làwọn tí wọ́n máa ń gbé ère táwọn yẹn máa wá rà tó máa ń sọ dọ́lọ́n ibẹ̀ la bí anábí Ibrahim alayhi salatu wassalam tẹ́lẹ̀ ó ṣe wáàsí fún wọn ìyá ò gbọ́ bàbá ò gbọ́ wọ́n pè nírọ́ wọ àwọn aráàlú rẹ̀ wọ́n dáná jọ wọ́n dáná wọ́n fẹ́ jù síná àmọ́ làwọn ò jẹ́ kó jóná nígbà wọ́n fẹ́ jù síná bàbá àti àrẹ náà dúró wọn àmì ẹ̀ o èdè pé wọ́n pèsè wọ́n wà lé o wọ́n jọ dúró báyìí náà ni bàbá wò báyìí ìyá náà sì ń wò wọ́n nígbà nígbà tí iná padà dé eru tí ò padà wàá jó ẹ̀yàn tí ànábì Ibrahim padà dìde láàrin eru wọ́n ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní ah, ní màrò búkà Ibrahim á ah, ọlọ́run ọba rẹ̀ yìí eh, ọba alágbára ni nígbà wọn sì darí délé tánàbí Ibrahim tó náà darí délé tó bá wọn àwọn bàbá àti ti délé àná Ibrahim òun náà padà lọlé ó lè bá wọn lé tẹ́gbẹ́ ẹgbẹ́ gba ìsìlámù ni wọ́n sì ti kúnlẹ̀ sí ìdí òsà wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí bọ́ àdánwò lágọ́ yẹn kéèyàn gba súnà kí bàbá yẹn ọmọ gún ọsẹ nínú lé tí <laughs> o gba tàwíìdì kí bàbá rẹ ọmọ ọmọ sọ àdómọlé <laughs> ìpè pàṣẹ yẹn ò rí náà ni ẹ̀yin rí náà ẹ̀yin wọn kúnlẹ̀ ẹ̀ ń bẹ tí ò rí náà ẹ̀yin ń gbọ́rọ̀ ẹ̀yin wá ń rojọ́ sẹ́ni tí ò gbọ́rọ̀ ni ó ní ìyá àbàtì oníwòwò bàbá mi lima ta'budu kí ló tó wá ń sin máa là <laughs> ò gbọ́rọ̀ wala yubsir wala yughni anka eh, ẹni bá fẹ́ fi mọ̀ ya wọ́n dara ẹ láàmú o wọ́n ní depression ó fi mọ̀ náà ọ̀ pariwo fa títí àdẹ́bí Ibrahim alẹ́sìláàtù wasalam nígbà ọ̀padà ya ọ̀padà kò fi lúlẹ̀ ó fi lúlẹ̀ nítorí àwọn ọ̀tá tán fẹ́ súnná èyàn ó fi lúlẹ̀ ó ti di wanted báyẹn jẹ́mọ́ torí gbà tí iná iná yẹn ò jó ó ti di ìtìjú fún gbogbo àwọn ọba ìlú àti gbogbo àwọn aráàlú ní tí ó kù ni pé wọ́n máa ṣe kí ni wọ́n máa sọ láti tàbúrú ṣe ló bá fi lúlẹ̀ inna zahibu ila rabbi sayadini ó fi lúlẹ̀ arábìnrin tó ìyàwó sálàtà wá wì yìí òun àtànẹ́bí Ibrahim wọ́n ní wọ́n wá lé ní ogún mẹ́rin eh, eighty years tí wọ́n fi ń béèrè ọmọ tí wọ́n rọ́mọ bí àrọ́mọ bí wọ́n béèrè ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run fún mi lọ́mọ ọdún kẹwàá ogún ọdún ogún ọdún àádọ́ta ọdún sixty years seventy years eighty years àwọn afá kan wọ́n ní ó lé ní ninety years kó tó di pé ọlọ́run wá fún ọlọ́mọ. àdàbẹ̀ bùrọ̀ ó tún wá bí mọ́tá ọlọ́run bá ní ọmọ yẹn wàá lọ lè pa á fèmí ọlọ́run ah eléyìí tún lágbára wọn náà níbi Ibrahim òun ló gé àdọ̀dọ́ fún rẹ̀ òun ló dá abẹ́ fún rẹ̀ ọlọ́run ní afẹ́ bẹ̀rẹ̀ sí máa dábẹ́ fáwọn èèyàn ìwọ lọ́wọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ practical ó sì gbé àdọ̀dọ́ ó gbé nǹkan ọmọkùnrin rẹ̀ lérí àpáta ó sì fi ọ̀bẹ gé ẹ̀jẹ̀ sì ń sún ṣoṣo ọlọ́run wọ́n sì ti tàlá ìbọ̀rọ̀ yìí máa rọ́bù ìkẹ́lì máa ti ń fa àtàmàún kọ́lẹ̀ ìní ìjà ìlú kẹ́lì náà sí ìmàmà ọlọ́run adá Ibrahim wo ọlọ́run tó dá bàbá tàhídì wo ní onídàá tíra kídà mélòó ni wọ́n ti kà tíra tàwíìdì mélòó ló ti ké àwọn tí ọlọ́run fi tàwíìdì ròyìn ni hanifa muslima ma kana ibrahim yahudiya wala nasra walakin kana hanifa ọlọ́run bá ní oní tàwíìdì ní ibrahim ọlọ́run ti kọ̀nfọ́ọ̀mù ti láti sọ́mà àmọ́ síbẹ̀síbẹ̀ náà yóò bùtàlẹ̀ ọlọ́run bá aláàdánwò ọlọ́run bá aláàkọ́mọ́sá ìṣàánú wa anábì yakubu alayhi salatu wa salam òun sọkún fáti tí ń gbà tí ò rí anábì yusuf títí tí ojú méjèèjì ló fi fọ́ dúdú tó wà ń bẹ̀ inú ojú yẹn wọ́n lọ padà dé funfun látara pé Yusuf kọ ẹ̀bá rí Yusuf níjọ Yusuf dé ọlọ́mọbìnrin ọmọdé wa o wọ́n lọ́mọ kú ọyá ju ọmọ sọnù lọ tàbí tó bá ti kú àti màgbá ti sín àmọ́ ọmọ sọnù ah, bóyá rí lọ́la bóyá rí lọ́túnla bọ̀dẹ́ ah, nìkan tó jọ ah, ẹnìkan ló wọ́n olú tí máa ń wọ̀nyẹ eh, mọ́lá lárí mo ní yóò dé lọ́la ìrànà lẹ́yìn máa sí àdáwò lánì àwọn tó kàn ń bẹnu ayé sí jama tí wọ́n lè sọ pé bí sísà àárẹ̀ ọmọ wà ní wọn ò sì dákàn pé kò ní wálé wọn ò sì rí ìwọ wá gbé dọ́là kankan yìí lágbára wọ́n ti rí bí ọmọ bàbá ọmọ ọmọ mẹ́ta ti ya òrè mẹ́yàn lọ́wọ́ ẹ̀gbọ́n àbúrò àti tọ́tẹ̀lẹ̀ àmọ́ ẹ̀ta wọn ti di òrè lọ́wọ́ á ní kírun mọ́ nígbà rẹ̀ mọ́ lòdì sàdúrà mọ́ lòdì dúpẹ́ ọlọ́mọsá mẹ́ni kọ̀ọ̀kan wá dúró ànábì wa Yusuf aleyhisalatu wasalam wọn lọ́lọ́n dáwò àwọn ọmọ ayá rẹ̀ wọ́n kọ́ hàn lè mà látara ìlara wọn lọ lè jù sínú kànga àwọn tí wọ́n dẹran àwọn fà kó nù kànga ẹni tọ́lọ́run ò pa ẹ̀dá kan ò lè pa ẹni ọlọ́run bá pa lẹ̀dárí pa kápá ni káyè ni kò sí lọ́wọ́ ẹ̀dá rẹ̀ mòhí mòmí tùnà ló bá ń jẹ́ mo yí mu mi tùnà lọ́ba ń jẹ́ àwọn bàbá wa máa ń dáwà kàyẹ́ ilẹ̀ yorùbá lọ́rin ẹni wọn láti gbọ́ wọ́n ní ẹni tọ́lọ́wọ̀n pa kò sẹ́ni tí ó pa kò sẹ́ni tó lè pa ó dásìkò kú rọ̀ bá tó ìdààmú yẹn ó kó àmọ́ ní kú nígbà dásìkò bá ti tó àwọn ọlọ́run ní ká nàbì yusuf ọmọ bẹ nínú kànga àwọn rògbò ti kú ni àwọn tí wọ́n dara ni wọ́n ju doro sínú kànga lọ́rọ̀ ọmọ doro <laughs> fa nàbì yusuf jáde wọ́n fa jáde ní wọ́n wọ́n ta ànábì ọlọ́run wọ́n ta wọ́n ta wọ́n ta sílé ọba wọ́n ta àdáwò ba bá tí ọba wọnú kànga báwo ni wọ́n ti ta sílé ọba láti ilé ọba ó ti ó tó wà àdáwò ìyàwó ọba ìyàwó ọba tó ní kọ́ mọ̀ bọ̀ wá ó tún ta tibẹ̀ ó tún ṣẹ̀wọ̀n láti inú ẹ̀wọ̀n ló ti wá ló lè jí ọba abẹ́sẹ̀ tí wọ́n bá jù sínú kànga ọyẹ ṣé yọ̀dọ̀ba àti wọ́n bá léwọ̀ náà kúrò nínú iṣẹ́ ní tí wọn bá gba sẹ́yìn lọ́wọ́ rẹ ò ní dolówó torí pé àwọn ọgbà tí wọn ọlọ́run ọ̀fun ní mi tádàmù bá ti dé kéèyàn ní inna lillahi wa inna ilayhi rajiun Allahumma ujurni fi musibati wa akhlif li khayran minha má rí sábúrú o rí sí dáadáa látọ̀dọ̀ ọlọ́run ni ìpè ọmọ tọ́lọ́ ń gbàlérò pẹ̀lú ẹ̀ kọ́lọ́run bá aláàkọ́ ọlọ́run ní sọ fún wọn pé lẹ́yìn ìjọ mẹ́ta ń pa gbogbo ọrùn ànábì Yunus bá jáde kúrò nílùú láì gbà yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀nà ọkọ̀ ojú omi tọ́wọ̀ lòun bá fẹ́ dànù wọ́n bá ní kẹ́nìkan bọ́ sínú omi inú wa o kí ọkọ̀ ojú omi ló fúyẹ́ ànábì Yunus ní ẹjẹ́ kó wọn bọ́ bẹ́ẹ̀ wọ́n ní ah, ọ̀dọ́ ni ìwọ̀n ọmọ kékeré yìí ẹjẹ́ àtúntò kìíní ń ṣe wọ́n tó ju kálàmù sínú omi ànábì Yunus òun náà ní tiẹ̀ tún lékè àwọn oníwọ́n ní rọ̀ ọ̀dọ́ àwọn ah, tó ń ọmọ kékeré lọ́wọ́ abọ́nú omi gbàmọ́ tó dukálà mọ̀ sínú omi tànàmì Yunus ló tún lékè ah. bó ṣe bẹ́ sínú omi sẹ́nu ń bẹ́ sínú omi báyìí ẹja kan gbé ìjẹka lónìí nígbà tí ìbá ju tọ́mùtọ́mù sẹ́nu ọlọ́run dá àwọn ẹja ńláńlá tọ́jú pé jama èmi ò gbé gbogbo tẹ́ǹtì yóò gbé sẹ́nu kálá nígbà tí ìbá ju bisikíìtì sẹ́nu àbí wò ti ra àwọn ẹja nígbà tí sáré ti dé o ti ra àwọn ẹja bó ṣe tó tí di di ilé ẹja míì tó wá gbé yẹn mi ọwọ́ gbé lọ sàlẹ̀ sàlẹ̀ odò ilẹ̀ ànábì Yunus wá ń pariwo nínú òkùnkùn òkùnkùn ẹja ní òkùnkùn inú omi àti òkùnkùn òru Allah ilaha illa anta ó ní kò sí ọba tá a gbọdọ̀ wà ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ <laughs> ìtumọ̀ la ilaha illa anta bẹ́ẹ̀ ni subhanaka inni kuntu minaz zalimin títóbi ọlọ́run alábòsí ni mí o kí lábòsí tó ṣe ọ̀dágbére kó tó kó lé ọ̀dágbére kó tó kó lù fastajabna lahu wa najjaynahu minal gham ọlọ́run àti gbádùn rẹ̀ àti wàhálà kúrò nínú ìbànújẹ́ wákàtí kadún jìnnì mọ̀mìnì gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá ṣe kí ni táwọn náà bá dúró tì wá nígbà àṣòro tí wọ́n sì ń pè wá nígbà àṣòro á mú àwọn náà kúrò nínú ìbànújẹ́ wọn bá a ṣe mú ànábì Yunus kúrò nínú ìbànújẹ́ rẹ̀ ló fi jẹ́ pé nínú àdúrà tẹ̀yìn máa ń ṣe nínú yẹn bá ń bàjẹ́ nu ayé òun náà ni la ilaha illa anta subhanaka inni kuntu min adh-dhalimin. ànábì wa Ayub ànábì wa gbogbo property rẹ̀ parẹ́ nítorí ààrẹ gbogbo owó rẹ̀ lọ àwọn ọmọ rẹ̀ kú gbogbo ìyàwó rẹ̀ kú àbí ìyàwó kan tó kù ìyàwó ẹ̀yà kan tó kù yẹn lọ́wọ́ dóòsì ọlọ́run padà wá fún lálàáfíà wọ́n ní eighteen years ló fi wà nínú létí ọ̀jáde wọ́n àyùbá ti náà dàrú báwo àní masaniya dòrò wà á ta àhámọ̀rọ̀ fẹ́sítẹ̀ jẹ́ bìnrin àlà ọlọ́run bá ní àyùbá pè wá ó ní wọ́n ọlọ́run bá tọ́jú oògùn halal kọ́ rẹ̀ máa ṣàdúrà kó sì máa ṣe sùúrù anabi ayub ó ṣe sùúrù fún eighteen years eighteen years ọdún méjìdínlógún wo ti ṣe sùúrù ọjọ́ méjìdínlógún tán ti mọ́ lọ́dọ̀ babaláwo wọ́n ti ní kọ́ ká lọ ìlọrin àfa kan bẹ́ẹ̀ àfa yẹn kì í bá tí ni tó bá ti gbé kínní ilé ọlẹ́rí báyìí oyè ara rẹ̀ máa yá ni lọ́ba <laughs> ilé kú síbẹ̀ owó náà gbére nìyẹn ẹni bá ti kú lérí ẹbọ kò ní wà náà rárá ni ọlọ́mọ sọ bọ̀ lẹ́bọ̀ anabi zakariya na náà pẹ́ kọ́tọ́ bímọ ẹni wà ní aláàgùnmi mi nì ó ní wọ́n ọlọ́run ọba o mo fẹ́ o gbogbo àyín àgàn àgàn lọ́kùnrin wà yóò fẹ́ yàwó mẹ́rin kò ní bí àgàn lóbìnrin wà yóò dánlé ọkọ mẹ́rin wò kò ní bí gbogbo ẹni bá ti yàgàn ọlọ́run lè yí àgàn yẹn padà sí kó o ọlọ́run má pèjúwe wa lára anabi ànábì zakariya ó ní wọ́n lọ́wọ́ ọba fún mi lọ́mọ mo ṣe mọ̀ pé ìyàwó mi àgàn ni pé kò lè bímọ ó ní ní wàhánà làádùn mi ní ó lè mí náà mo ti darúgbó jọ̀kújọ̀kú mo ti ń tẹ̀ wọ́n ṣáà lára àṣùṣe ìbá gbogbo orí mi pátá ó ti dé funfun kò sí irun dúdú lára ànábì zakariya mọ́ ó ní wàlámù akọ̀mù bí dọ̀á ìkàrọ̀ bí ṣàkíyà àmì èmi ò ní sàdúà kí n wá padà dẹni ní gbà ní tí ń dọ́mọ kò sí lára àwa méjèèjì mọ́ ọlọ́run bá aláṣọ àwọn ọdún nípasẹ̀ tẹ́bùnà dá ọlọ́run láàdá lóhùn òun hábùnà aláwù yàhàyà àwa fún ní yàhàyà bí wà síláàdá aláwù sáwùjà àwa tún yàwó rẹ̀ sí ọlọ́run tún sí látinú gbogbo nǹkan tí ń máa ń fà á tí èyí fi bímọ ọlọ́run ṣàtúnṣe rẹ̀ ọlọ́run ní pẹ́ nìkan kó tó ṣàtúnṣe ẹ̀ òní ó sì kàn ẹ̀ ẹ má jà kàn ẹ̀yin tẹ̀ wọ́n mọ̀ nínú àwọn àdánwò ayé ni anabi wa musa alayhi salatu wa salam òun bó sílẹ̀ ayé báyìí wọ́n ń bí báyìí wọ́n bí sínú àdáwò ni nítorí pé àsìkò yẹn ni fìràwọ́nà ló ní ká máa pín gbogbo ọmọ tí wọ́n bá ti bí tó bá ti jọkùnrin ká máa bẹ lérí ẹni bá ti lóyún lé ọ̀kan báyìí àwọn ọmọ ogun fìràwọ́nà wọ́n mọ̀ lọ́wọ́ mọ̀ bọ̀ <laughs> ya ha sídìkọ̀ ṣe wọ́n ní wọ́n ló bí bọ́lá náà wọ́n ní àókù díẹ̀ kèbí tó bá ti bí ẹja gbọ́ wọ́n mọ̀ lọ́wọ́ bọ̀ abala aláboyún kan wọ́n sìn wọ́n sìn wọnú ilé wọn wípé ilé ìwọ lọ́wọ́ níbẹ̀ òun òbí mọ́lá ìpẹ́ ẹ kó ìwé ọmọ àwọn informant ti dé ọkùnrin ní ọba ní kámuwa wọ́n dẹ̀ fà á jáde wájú ilé náà ni wọ́n ti bẹ wọ́n wá bí ànábì Musa lásìkò yẹn ẹ wà dánwò lájàmá ìyá rẹ̀ wá kan bọ́ọ̀kì ọwájú sínú àpótí ọwájú sínú omi pẹ̀lú ilẹ̀ háàmù látọ̀dọ̀ ọlọ́ọ̀ ẹni wọ́n jù sínú àpótí tán jù sínú omi níbo láàmọ̀ tó mi ń lọ. ọmọ ìyá mi ọlọ́run ti dára fún àwọn èèyàn nínú ayé ọlọ́run ni ó protect yẹ o kò síbi tí ọ lè wà tọ́lọ́run lè sọ kò sí bọ́ta sí òkọ́ pọ̀ tó tọ́lọ́run lè ní kó borí ọlọ́run má pèjú yẹn wá lára ànábì Musa ànábì Musa tí wọ́n wá ká nígbà tí wọ́n nígbà tí àpótí àtomi tí wọ́n jọ ń lọ ẹ̀ǹkúlẹ̀ Fáráò náà ní odò tún gbà àwọn tí wọ́n ń fọ aṣọ lẹ́ǹkùlé àwọn bá tún gbà pòtì àwọn sì lọ́bàdọ̀ ọmọ tuntun ọbàdọkùnrin náà bá gbé lọ́nà ilé faraahùn faraahùn náà ni ọkùnrin ẹbẹ̀ ẹbẹ̀ ìyàwó rẹ̀ ní mọ́jà abẹ́lé ó ti ń fẹ́lẹ́ ìsọmọ àní ẹbẹ̀ mọ́jà abẹ́ kémi ọ̀sẹ̀ ni kí n lọ́mọ kan tí ma gbẹjọ́ síbi ọlọ́run ọba aláàlọ́ pàṣẹ fún lọ́rọ̀ kan faraahùn náà jọ pé ọgbọ́dọ̀ bẹ́ ilé ẹni tí ò bẹ́hùn òun náà lọ padà wá parun ibẹ̀ náà lọ wá gbé gbà tó fi débi ọ̀dọ́ ńlọ láàrin ìlú lọ́ba ń lajà àwọn méjì kan tí wọ́n jọ ń jà hmm? lọ́ba ní ah, ẹ má jà má ẹ má jà má pé kéèyàn kàn ní fààyàn sí ẹ má jà má lọ́ba ti ṣubú lọ́ba kú lànàbí Musa bá jáde ńlu láì wọ bàtà tó fi dé ìlú Madian wọ́n ní masha ala akadami ó rìn lérí ẹsẹ̀ rẹ̀ láì bàtà ah mọ́dà nìyẹn tó èèyàn pípa tí fúra wọn náà sì ń fura tẹ́lẹ̀ pé. ọmọ yìí ọmọ yìí ọmọ ọmọkùnrin yìí ó wá sin ànábì Shuaib nílùú Madian fún ọdún mẹ́wàá lànàbì Musa fi ń da káàkiri nugbó ẹ wo yàtí yàn jẹ lọ́dún mẹ́wàá ọlọmọsà ṣàánú ó ṣàánú wa tó ìtọ́pọ̀ mélòó la fẹ́ sọ Isa Yahudi wọn làwọn fẹ́ pa eléyìí tí sísẹ́ mẹ́rẹ́kù yẹn já padà lọ́nà bá ní ọmọ akọ́ta lóhùn yẹ kí nàbàdì rọ̀ fáwọn ọlọ́hùn ilẹ̀ ọlọ́run bá ní jìbìrì lọ́lẹ̀ isa wa ọlọ́run ní àwa la gbé lọ sókè àyà tó sọ pé a gbé lọ sókè làwa rí àwọn ọ̀ka àyà pé ó ti sọ̀kalẹ̀ dùsí àdìsí náà ni ó ti lọ sókè àwọn àràdìsí ó ti sékéré ó ti sọ̀kalẹ̀ ànábìyí sábẹ́ lórí nínú sọ́mà yóò padà sọ̀kalẹ̀ nígbẹ̀yìn ayé ìgbàgbọ́ mùsùlùmí òdodo nìyẹn ìwọ́n tó bá sì ní ó ti sọ̀kalẹ̀ ó wá sọ fún wa pé àyà wo ló sọ pé ó ti sọ̀kalẹ̀ àdíìsì wo ló sọ pé ó ti sọ̀kalẹ̀ ìlú wo ló sọ̀kalẹ̀ sí àwọn wo ni wọ́n rìsífù ẹ̀ nígbà tí ń bọ̀ láti sánmà àdúgbò wo ló dé sí ní India ní Pakistan àbí Morocco àbí Kano àbí Kaduna Maiduguri ibi láti nẹ́bí yìí sábà dé sí ẹja ìgbà tó fẹ́ ralẹ̀ tó fẹ́ kọ́lé tàlọ́ ralẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀hẹ́ àbọ́gbálé náà ni tàlọ́lọ́dù rẹ̀ ọ̀daràn ni wọ́n ọ̀daràn ẹni tó bá ti gbàlùkù á nìgbọ́ bá rọ̀ fa àwọn lọ́rù ilẹ̀ ànábì Isa wọn ni wọ́n rẹ́síkìú náà ni o ló fi jẹ́ pé agbọ́dọ̀ máa pé ànábì agbọ́dọ̀ máa pé ní ọlọ́run ọba wa a gbọ́dọ̀ máa ń pè ànábì Ìsá ní ọlọ́run àbí iṣẹ́ wọn máa ń rẹ́sùn ọlọ́run lọ́sọ́mọ̀ ẹni tí wọ́n ń pè lọ́lọ́run ṣé ó tún nídìí ká tó ń rẹ́ nìkan sí pé kọ́ bá gbé wá kí wọ́n bá pa á àdáwò ló ti ànábì Ìsá lọ sí sọ́mọ̀ ẹni tá àdáwò ti lọ sọ́mọ̀ lẹ́yìn wá ń pè sọ́ọ̀sì pé kọ́ fi kí ni wọ́n bá yín mú àdáwò ti yín kó ọlọ́mọdé bá wọn dé sọ́ọ̀sì o ọlọ́gbàrá ọlọ́run ọba wa tó khatamul anbiya ilé sallallahu alaihi wasallam ilé gbogbo àwọn ànábì ọlọ́run ah, eléré oko eléré gbogbo àwọn ànábì ọlọ́run tábà ní káfà dáhùn tí wọn nìkan káwọn fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ àlọ́dún kan àlọ́dún méjì láwọn àdánwò oríṣiríṣi ṣé táwọn kèfèrí fojú rẹ̀ rí mọ́kànlá fẹ́ sọ ni tí wọ́n fún ọ lóúnjẹ tí wọ́n fún ọ lómi tí wọ́n fún ọ yàwó tí wọ́n rajà lọ́dọ̀ wọn mọ́ táwọn sàbí ń jẹ awọ awọ tán fi ń jòkó lẹ̀ tí wọ́n ń jẹ ewé ewé tẹ́ran máa ń jẹ nígbà tí àwọn ará kẹ́yìn sí wọn wọ́n pe ànábì ló purọ́ wọ́n pe lólógùn wọ́n pe lákọrin wọ́n pe wèrè wọ́n padà wá sọ pé àwọn fẹ́ pa lọ́lọ́wọ́ ní kọlọ mọ̀dínà ó tún dé mọ̀dínà tán àyèmọ̀yé ogun ológun jà pẹ̀lú wọn. Khadija àti Abu Talib ọdún kan náà làwọn méjèèjì kú Khadija òun wà lé tóun dókè ànábì Abu òun wà ń ta tí mo wá sòfin fún àwọn kèfèrí fún ànábì ọdún kan làwọn méjèèjì kú náà pè ní ebi pa nẹ́bi tá nẹ́bi jáde ilé báyìí tọ́ba abubakar lójú ọ̀nà yìí pé ebi máa gbà mí ni abubakar ni ebi ní pèmí náà ọmọ náà níbọ̀ yẹn ọmọ nígbà sọlẹ̀ ọmọ ní ebi ní pèmí náà wọn alọ́dọ̀ sàbẹ̀ kẹ́ wọn lọ́ọ́ lè jẹun bẹ́ẹ̀ nígbà wọn jẹun tán bọ̀ wálé alọ́dún sọ mọ́lá tó ṣe alùnà yàwó mọ̀yìdín àni nàì ọlọ́wọ́n bá ní oúnjẹ lẹ́jẹ tán yóò ẹ̀ sọ̀ tẹ́ oúnjẹ yẹn ṣe ìdẹ́ra yẹn ẹ̀ rojú ẹ̀rọ lọ́rùn tẹ́ ẹ̀ bá lò fún ìjọsìn ọlọ́ àníbi adé nígbà bí anikẹ́lọ́wọ́ ń lé wọn ní kò sí kankan ànábì ní ní sọ ìmọ̀ mo ti dá sáwẹ̀ a máa ń da àwẹ̀ súnà a máa ń dà níyàn ní ọ̀sán ètò tá a fẹnu sọ o a máa ní intention pé mo ti dá sáwẹ̀ ìbájọ́sán ìbájọ́rọ̀ lè tó bá jáwẹ̀ súnà Ramadan nìkan lè ń gbọ́dọ̀ lánìyàn kó tó di pé àlùfájà rí yọ. ẹ̀yin ìyá wa ẹ̀yin wa ìyá wa Aisha ní lọ́pọ̀lọpọ̀ òṣùpá mẹ́ta yóò yọ lókè sánmà tí èéfì ò jáde nínú ilé wa kí lẹ́yìn gbóyè ẹ̀yin ìyá ìyàwó Aisha ní rìpọ́tù ó ní òṣùpá mẹ́ta ó yọ oṣù mẹ́ta là ń gbọ́ yẹn èéfì ò ní jáde nínú òrùlé àwọn ètò wọn ni pé àwọn ọ̀dáná ìyẹn táwọn jẹ náà ni káwọn mú mi káwọn sì jẹ làbídùn káwọn lọ lè sùn ìgbà lọ bí rere atẹ́gùn máa ń ahẹ́ wà ayé ámú nùdá wílù ha bẹ́ẹ̀ nìyà obìnrin tó bá ti ní ayé tòun tó wáyé gbogbo àníkọ́ máa dá kọ́ dùn kò lè lọ́kọ méjì kò lè lọ́kọ mẹ́ta kọ́lá kò ní padà lọ́kọ mọ́ obìnrin dáadáa lóbìnrin tí ó dúró tìyàn nígbà tó pọ̀ obìnrin dáadáa lóbìnrin tó dúró tìyàn nígbà tó àdánwò ṣe kíní nígbà tó àdánwò dé kò sí permanent àdánwò yóò padà lọ kọlọ́mọ láàánú ẹni kọ̀ọ̀kan wa kọlọ́mọ sàṣẹ wa lọ lórí rẹ̀ wọ́n ní gbogbo ọmọ ànábì pátá tó bí gbogbo wọn lọ jáde sí lẹ́yìn Fatima nìkan gbogbo wọn ni wọ́n kú sí lẹ́yìn Fatima nìkan lẹ́yìn oṣù mẹ́fà tí ànábì kú ọ̀nà ní Fatima nà kú bá ànábì ṣe lọ ilé ayé ni ọ tọrẹ tọrẹ tọrẹ tọrẹ tọrẹ tọrẹ débi pé nígbà tí ó kú kò sí kankan lọ́wọ́ ẹ̀ náà fi ń sọ pé ànábì jẹ gbèsè ọjẹ́ lóòótọ́ ọjẹ́ gbèsè yẹn lóòótọ́ àmọ́ gbèsè yẹn kò kì í ṣe bú <laughs> ẹni kan lè fi bú wa ẹni tó ní tí ń fún yàn ni tó ọrẹ bá ti wọlé yọ jáde owó ìgbé ọwọ́ ànábì tó máa ń fún lówó láàárọ̀ ìgbà tó fi dọ̀wọ́ rọ̀lẹ́ ó ti nàdá títí tó fi jáde láyé ọrẹ ni ọrẹ ni ó fi wá jẹ́ pé kò sí oúnjẹ tí wọ́n jẹ lé tó fi wá lọ ya oúnjẹ lọ́dọ̀ àwọn Yahudi ó wá fi aṣọ dẹ́rẹ̀ aṣọ àwọ̀tẹ́lẹ̀ ogun ó fi dúró ipe tá a bá ti gbóúnjẹ wá padà á wà gbàsọ yẹn ànábì wa rí oúnjẹ yẹn dá padà tó fi jáde láyé òun lànàbì jẹ gbèsè kú ó jẹ gbèsè kú iyì ní báwa mùsùlùmí pé ànábì wa olówó ni ọlọ́rọ̀ ni ọwọ́ àtọ̀ rẹ̀ débi pé kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ mọ́ tó fi jáde láyé ànábì tí wọ́n sọ fún pé ìwọ wù òkè yìí ṣé ká sọ di góòlù fún ọ kọ́ ọmọ bùnà ó lọ́wọ́ ọ̀fẹ́ ànábì ọlọ́run tí wọ́n yàn wọn ti tó abubakar nbẹlẹgbẹ umaru nbẹlẹgbẹ usman nbẹlẹgbẹ àwọn olówó lọ́la nbẹlẹgbẹ gbèsè yẹn ṣe ti láìfi gbèsè èèyàn tí ó ní ojú àánú tó sì ní ìyáyọ kan tí kò kì í dààmú àwọn sàdé gbogbo tó bá sì wà lọ́wọ́ tiẹ̀ náà tó bá ti ń dé ńlọ nǹkan fà á tó fi ṣe kankan ọlọ́mọsà bá wà kẹ́ anábíwá muhammad sallam mahatiru alimali haram tọ́ àdáwò tó wá gbayé báyìí especially àwọn ọ̀dọ́ mo fẹ́ lówó mo fẹ́ lówó èmi náà fẹ́ dolówó a dolówó àwọn náà gbọ́dọ̀ jẹ́ èèyàn ó dá bẹ́ẹ̀ owó alimari wọ́n ti zina zina tó ti bá ní owó owó máa ń jẹ́ kí nǹkan ni tó bá lówó lọ́wọ́ ọ yàtọ̀ ẹwà yọ tó bá lówó lọ́wọ́ ọ rà sọ̀wọ̀ ó rí ilé kọ́ ó rí ìyàwó fẹ́ ó dáa ọmọ fowó ṣeré ọmọ fi numi kó lójú àwọn èèyàn ó dáa ó dáa ó dáa ànábì ní màlúmálù sálẹ̀ lérọ́jìlẹ̀ sálẹ̀ ànábì ní owó tó dáa tó bá bọ́ sówó yẹn dáadáa á owó yẹn yọ ń sàǹfààní báyò wọ́n lè mọ́ sàṣì gba ní olówó ṣẹwárí owó yẹn owó yẹn owó yẹn tí wọ́n sọ yẹn òun ni alimalu halal owó halali òun náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbà pé agbára ọlọ́run ò lè sọ àwọn dolówó mọ́ aláfáà àti sàdúrà ti pẹ́ ọ̀rọ̀ àdúrà kọ́ yìí àwọn ẹgbẹ́ wa wọ́n ti ṣe yahoo plus àwọn ẹgbẹ́ wa wọ́n ti ń tẹ̀fá àwọn ẹgbẹ́ wa wọ́n ti ń wá ọgbọ́n dá sí wọ́n ti rìn wọ́n ti jáde ọmọ ìyá mi kádàrá wa o nítorí ọ̀hún sọ pé ó ní kò síbi tó lé lọ ọ̀ padà ní nítorí ọ̀hún sọ pé ò ní ní kò síbi tó lè lọ òun níní ọ̀dọ̀ ọlọ́run ni oníwàyí dà kọ́dọ̀ amọ̀rọ̀ fàyíndàmà yakulu lahu kún fàyakùn ọlọ́run ní ọ̀dọ̀ mi ni máa lówó wà má sì lówó mọ́ ọ̀dọ̀ mi lọ́wà gbogbo tó bá jẹ wọn tó bá mu wọn tó bá wẹ̀ pé ó lè rí wá dẹ̀rà báyìí tọ́lọ́run bá ṣe tán tọ́lọ́run bá fẹ́ fún ọ lówó tọ́ wá àsìkò tọ́lọ́run fẹ́ fún ọ náà lọ́wọ́ á lọ lọ́wọ́ á déédéé àsìkò tó rìn lọ àánú ọlọ́run tọ́lọ́run ti kọ́lẹ̀ tọ́lọ́run fẹ́ fún ọ kọ́dà bó rìn lọ tẹ́lẹ̀ náà ó ní lóṣù yẹn oṣù tó oṣù yẹn lọ́wọ́ á jáde ọwọ́ á rò pé ibi tó lọ yẹn ló jí kọ́ dáa fún ọ ó ti di kèfèrí. inna Allaha wa razaq bẹ́ẹ̀ bá ti gbà pé ọlọ́run ọba kò kí ṣe razaq mọ́ kíní kan ní ọ̀sán òun di olówó òun tó ń di ní Islam àgbákò tọ́pọ̀lọpọ̀ tó bá ti ní kankan tó ń lò nítorí pé kọ́nà lè sí kọ́nà lè là kó lè dolówó kó lè bẹ́gbẹ́ pé kò ní ìdíkọ̀ kírun kọ́ gba rẹ̀ mọ́ ó ti dẹ̀lẹ́bọ̀ lẹ́yìn aṣọ akitala yá abatọ́ ńlá amalu tó bá ti ṣẹbọ gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́. àwọn ọ̀nà haramu míì táwọn èèyàn tí wọ́n fi ń wọwọ́ lè ní òun náà ni ká máa gbowó èlé ẹ wòye tó lọ ń jò ní dáńpẹ́ ní space àwọn èèyàn rọ́ọ̀lù nìbàdàn lẹ́kọ̀ọ́ rẹpẹtẹ ìmọ̀bọ́yá ó dé kàràkàrà bí náà wọ́n ní owó kó two thousand dollar fún yàn tó bá di ẹni oṣù ọgbà four thousand dollar owó kọ́ yẹn owó kọ́ yẹn owó èlé nìyẹn ọgbọ́n tó bá jẹ́ pé owó bá ní ó ti ẹ́ wọ́n lè fún ọ ju two thousand lọ lóṣù tí business ẹ bá boom dáadáa wọ́n rí bí ten thousand ṣé two ṣé two thousand wọ́n wà fún ọ five thousand wọ́n fún ọ business ní ṣe máa rí nìyẹn yóò lòkè nígbà míì sì ní bísínẹ́sì ó ṣe kí ni ọmọ àwálẹ̀ tó jẹ́ pé five hundred dollar péré ni wọ́n fún ọ wípé ìtọ́lọ̀ ní kí ọjà wa ni o kò sẹ́nìkan tí ń ṣe bísínẹ́sì láàrin wa tí wọ́n sọ fún wa yìí pé èrè bísínẹ́sì ó yé hundred percent ní gbogbo gbà nígbà míì kò ṣe ní sí kankan tó fún ọ wọ́n ní two thousand dollars ẹ̀ ń bẹ́ńlẹ̀ o àmọ́ mọ́tò tí a fi kó fúláwà fúláwà wọ mi òjò pa fúláwà èyí táfi rí profit àpàdà rí kankan mọ́ àmọ́ owó yín sì wà ńlẹ̀ o nígbà mi bísíǹsì ọ̀ wà á tàdáwó dé wọn ní à tírélà mẹ́wàá ní bọ̀ mẹ́jọ lójó náà kápítà ti làbí òtí lọ́jọ́ wọn ìgbé two thousand yìí tẹ́ kó lẹ̀ o ó ti di five hundred nílẹ̀ o one thousand five ti bá tírélà tó jóná lọ kápítà tẹ ní five hundred dollar péré ìdágbé bísíǹsì ni àmọ́ hundred percent yìí fún ọ ní ten thousand yìí máa gba ten thousand lóṣooṣù owó èlé owó burúkú ni o àwọn tí wọ́n ní kí ẹ máa wá dá owó yẹn wọn ò lè fún yín ní profit wọn padà jà yín lólè ni owó èlé ẹ má jà owó owó lọ́bẹ̀ tẹ́tẹ́ naija bet ẹ má jà owó owó lọ́bẹ̀ ó lè ni wọ́n ń pè bẹ́ẹ̀ kẹ́yìn mẹ́wàá dá owó oyè kí wọ́n nìkan sì kó owó àwọn mẹ́fà ó lè ni wọ́n ń pè bẹ́ẹ̀ insurance ó lè ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹgbẹ́ mọ́tò lọ sí kọ́mpìnì ẹ̀yin mẹ́wàá ẹ̀dá hundred thousand one million lọ́wọ́ kọ́mpìnì àbí ẹ̀hẹ́n mọ́tò yìí méjì bàjẹ́ wọ́n fi two hundred thousand tún ṣe èlé ló kù lọ́wọ́ kọ́mpìnì ó kù six hundred thousand ẹgbẹ́ yẹn kan pin bẹ́yìn tí nǹkan kan ò ṣe yín àwọn bá kó six hundred thousand àwọn kó sí inú ọ́fíìsì wọ́n pin mọ́ra wọn lọ́wọ́ wọ́n fi gé gíní sára wọ́n wọra sùn nígbà wọ́n pọ́n tẹ́yìn ṣe kíní tẹ́yìn gọ́ọ̀ mọ́tò mẹ́rẹ̀wá ló bàjẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n ní tútú oyin hundred thousand ní mọ́tò kọ̀ọ̀kan ni wọ́n fi tún ṣe èló ló jẹ́ yẹn ó di two million èló ló dá sí kọ́mpìnì ẹ̀hẹ̀ kọ́mpìnì wa wá one million sí owó tó wà lẹ̀ ta ló jẹ gbèsè ńgbà wọn kọ́mpìnì orí ibú táwọn òyìnbó gbé wá tani ká máa ṣe ká máa dára wa lólè ká máa ṣàbòsí fún ara wa ìsìlámù ògbé wẹ̀ wa ká máa gbogbo àwọn nǹkan tí máa ń dàyàn lórí rú ìwọ ni owó tí ọ̀dà ni ká máa ta bẹ́ẹ̀ èdè máa ọkùnrin ṣèṣì ná obìnrin náà ń ṣe tí wọ́n sì sanwó fún un ká máa gbowó owó ríṣíwà owó ríṣíwà ni àbẹ̀tẹ́lẹ̀ wípé afẹ́gbà sẹ́mẹ́ntì nìkan òun ló dé ní nọ́mbà tírí àbí sẹ́wọ̀n pé títàn bá kàn lẹ́yẹ̀kọ́ gba ẹ̀sìmẹ́ǹtì ti tiẹ̀ ọ wá fún md ní hundred thousand ó ní òun nìkan kọjá símẹ́ǹtì wọ́n wá gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún òun torí owó tó fún wọn hundred thousand náà ń pè ní owó àbẹ̀tẹ́lẹ̀ àtẹni tó gbà á àtẹni tó fún yàn ànábì láàánà wọn láàánà lọ́wọ́ rọ́ọ̀ṣì ní wọ́n lè mú tẹ́sí kọ́lẹ̀ ní ti bẹ̀ láàrin yìí tó ní ọ̀gá tí ń bọ̀ wọ́n máa change àwọn fáìlì yẹn sí <laughs> ànábì ní kò ní dáa náà. ẹ̀ ń fowó ẹ̀ fi ń ra admission ní yunifásitì ọmọ tó ṣàìsàn oyè tó dààmú tó ní rìsọ́ọ̀tì tó dáa òun ò rà admission ọmọ ọ̀daràn tí ó kàwé tí kankan òye bàbá jẹ́ pé túmọ̀ ìlọ́kalẹ̀ ẹ wọ́n fọ́ admission ìtí wọ́n pè ní owó yẹn owó burúkú ni èèyàn ò ní jẹ́ kí nǹkan mọ̀ ṣe lẹ́yìn náà owó ọmọ òrukàn kọ́lọ́ ń sọ wá ń bẹ̀ owó tí bàbá yẹn kó kalẹ̀ yà pin o ọjọ́ ń lọ o ìtìgbẹ́ tí bàbá yẹn lọ wọ́n náà lọ bẹ̀. owó politics owó lu politicians ó ní àwọn làwọn fẹ́ débẹ̀ nsì gbogbo yín ẹ̀ẹ́dó táwọn àwọn fana ọjọ́ náà yọ máa yọ ọ̀daràn <laughs> ó sì mọ̀ pé ọlọ́run ṣe kíní ìrọ̀lọ́run pa kọ́dà tí àfa bá ní màá sọ bàbá ti gbé owó yẹn ẹbùn tèmi náà wá nítorí ibú bá dé yọkàn fáwọn. iṣẹ́ táwọn àfa gbà ní pé ká máa sọ̀rọ̀ fún wọn ká máa sòdodo fún wọn láti máa ṣàdúrà fún pé kọ́ làwọn bàálà kọ́ bá darí wọn kí wọ́n ṣe dáadáa. nínú àwọn owó tó jẹ́ owó haram ó ní thirty five ẹ̀yin ìyá aláta ẹ̀sà ata ló kó sísàlẹ̀ ó kó ẹ̀yin tọ́jà sókè ó ní gbogbo ẹ̀ náà two five ní nígbà tá a délé a rí pé ìdajì ẹ̀sà ni tẹ̀tí fífù nìyẹn wáyé lórí lèmọ́tọ́fìfì àlẹ́dẹ́ ìsàkítàlù alànàṣẹ́ stọ̀fù wàyídàkàlù ọwọ́sàn yóò ṣerú aláyẹ̀dúnnù wùláyìíká annahum mọ́bọ̀ ọ̀tún lè yóò mìíràn àzín ọlọ́run níṣẹ́ ẹ̀rù pẹ́ nìdí jọ́ alìkìyàmọ̀ ọ wá skul oyé ọ̀pọ̀rọ̀ pé ọ̀rẹ́ ọ títà dẹ̀ ní ọ ọ wà níjọ́ méjì wọ́n fún ọ lówó ọgbọ̀n ọjọ́ owó ọjọ́ mélòó ẹ̀kọ́ gbà owó twenty eight days ọjọ́ méjì yẹn yóò rún ọnú yóò rún ọnú kọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí i àwọn àròpá gbọ́n àmọ́ lọ́n dóde wá ẹlẹ́mi yóò kó àràmùjọ yóò kó àràmùjọ ee lọ́ba yájọ́ bàmọ̀ wúkọ́ ọmọ bíríkì lẹ́yà kan oye ẹnìkan ní ma jí sẹ́mẹ́ǹtì kò tí sáyẹ̀sì mo wá sí wàásù ee ọwọ́ abá mi lẹ́yìn gbèsù kan ó ní ikọ́ tí ń sí ìyàwó òun ó ti dúró ó ní gbà tó ma jí sẹ́mẹ́ǹtì yẹn tó ma ti jíṣẹ́ tó ń ta àtàn báyìí òun délé báyìí ìyàwó òun bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àgbà tó bá ń náwó yẹn tán tó bá wà ń ná tán ikọ́ lẹ́wà stọ́ọ̀ onílẹ̀jìgbà tó wò ti wá kó sínú ìtìmọ̀ eh, láti wà náà ní ikọ́ náà ti lọ ọlọ́run ṣe tó sáré tó tó jẹ́ pé ikọ́ lọ́sẹ̀tì fún wọn nítorí sẹ́ẹ̀tì fẹ́ lómi kò ṣe sọ́ńtà yóò máa da burú yẹn lóní torí àwọn kan sunkún nípa ṣe owó tí ń ṣe kí ni owó ti ń ná lọ́wọ́ yẹn ẹ dákun tó tọ́lọ́wọ́n bá wa ẹ má gbára yẹn má àǹtàrà bí minkum owó oníkẹ́sí kí ni owó oníkẹ́sí ẹ ṣe bísíǹsì láàrin ara yín ẹ jọ tajà ẹjọ rajà yín ọ̀dọ́ ẹ kóra yín jọ ẹ máa kọjá wọlé ẹ máa ṣá profit tó bá wà mẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀sùn owó dá wà á hàlọ́ láwùl bẹ́ẹ̀ àwọn àhàdàbà rìbà ọlọ́run ní mo ṣe owó èlélè wà àmọ́ mo ṣe bísíǹsì lẹ́tọ̀ọ́ nítorí bá sọ fún mi tó bá ní kéèyàn ó ṣe tó bá ṣe lẹ́tọ̀ọ́ orí wọn bẹ̀ fún yàn ẹ jẹ́ ká o má o má o má o ọ̀lẹ́ nímú yẹn máa wá kọ̀nàkọ́ná owó awoof free money ewu tó wà ń bi owó haramu ni pé wọ́n ní ọlọ́run ọba aláwọ̀ padà bínú ọlọ́run ní kulú min tayyibati ma razaqnakum ọlọ́run yẹn máa jẹ nínú dáadáa tí a ṣe fún yín nínú àrísìkí wala tatagaw fi ẹ má lu jìbìtì fayahilla alaykum ghadabi kí ìbínú mi kọ́ mọ́ bá sọ̀kalẹ̀ lẹ́yìn lẹ́yìn ẹ má ti ń ṣépè lẹ́yìn nílé ọ̀kan yóò sì máa mú yín níbí tó bá ti pààyàn lẹ́kún tó gbowó lọ́wọ́ ẹ̀ ó lè fowó ẹ̀sìn kan rẹ̀. lẹ́yìn náà adam lè ṣèjá àbà bẹ́ẹ̀ bá ti kó jìbìtì jọ wọ́n ti máa ń pe ọlọ́run ọlọ́run ní dáhùn mọ́ ànábì sàlàyé nípa arákùnrin kan wọ́n mọ̀ tààmù haramu wọ́n mọ̀ libasu haramu wọ́n gúrú tẹ̀yẹ̀bí haram ànáfà àná yìí ṣe tàbùlà ànábì lẹ́ni tí ń kó haramu jọ tí fi jẹun tí ń raṣọ láàfin pàdé ọgbà wọn náà wọn tó ń jẹ wọn tó mú nínú àkókò làwọn láàbí wọn ní àwọn ọmọ wọn máa ń padà yà yàkuyà tó o bá ń kó aráàmù wọlé tó fi ń ra sẹ̀mó tó fi ń ra provision tó fi ń ra ẹran tó fi ń rẹja tẹ̀ ń jẹtọ̀ kí kí ajá náà lọ tí ń bọ̀ kíkìn tó sì mọ̀ pé owó yìí owó ìyàwó owó lè ní wọ́n ní gbogbo ọmọ bá fi pátá wọn níjẹ̀yàn dáadáa làwọn ọmọ yẹn mọ̀ sí torí pé owó tẹ fi tọ́ àwọn ọmọ yẹn owó burúkú ni lẹ́yìn náà gbogbo iṣẹ́ tó bá fowó yẹn ṣe orí owó aráàmù ó lè kọ́ mọ́sálásí ọlọ́run nígbà o orówó ìyàwó ó lè kọ́ lékewú ọlọ́run nígbà ọlọ́mọ́ká ọlọ́run nígbà iná látọ̀ yíbo láyà kọbalú ìlàtọ̀ ìbà ọlọ́run bọba tó mọ̀ ni kò ní gbàdọ̀ tí lẹ́yìn náà wọ́n mọ̀ yọ àlùbáríkà kúrò nínú gbogbo ohun téèyàn bá fi owó yẹn ṣe ọmọ ìyá mi tẹ bá rí àwọn èèyàn tí wọ́n kọ̀ nǹkan àbí tí wọ́n ra nǹkan kalẹ̀ ẹ wá rí i pé àlùbáríkà kúrò nínú nǹkan tí wọ́n rà yẹn wọ́n ní ẹ béèrè yìí pé owó wo ni wọ́n kó jọ tẹ́sán rà á ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá fowó ogun rà yìí máa ń pẹ́ lọ́wọ́ ẹni níta bá fowó ogun rà yìí máa ń lálùbáríkà àmọ́ tó bá fi owó haramu rà nígbà míì gan yọ parẹ́ nígbà míì kò ní parẹ́ ọ̀ máa wò ó kò sì ní wúlò ẹlẹ́mi ọ̀rọ̀ ayé cash of land kalẹ̀ <laughs> kò ní dérí ilẹ̀ yẹn tí ì jáde láyé ẹlẹ́mi ọ̀kọ́lé rẹpẹtẹ gbogbo àwọn tó wọn máa lẹ́yìn fílẹ̀ ní wọn ní sáwó nùsíàtì ìbàràkà mímọ̀ ṣíṣẹ́ra bíi alḥaram gbogbo tá a bá fún haram ra wọn lọ́lọ́wọ́n yọ àlùbáríkà kúrò nínú nǹkan yẹn kò ní wúlò kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ́sá ìṣàánú wa kó fún wa ní owó halal lẹ́yìn náà wọ́n ní akílù haram yẹn sábàbù lil ìfúláàsì yawm al-qiyam wọ́n ní tẹ́yìn bá gbowó lọ́kùnrin tó gbà lọ́sì tó kó gbogbo ẹjọ́ wọ́n ní yóò jẹ́ kí eh, èèyàn ó ṣòfò iṣẹ́ rẹ̀ téèyàn tó bá dé jáde kìyàm lóòótọ́ wọn ò rí ọmú láyé wọn rí wọn gbà padà àdìsí ti wà àlìmọ́fìlì àtẹ̀dẹ́rù náà àlìmọ́fìlì ma sẹ́yìn mọ àwọn tó jẹ́ pé kò ní sí kankan nínú sẹ́yìn wọn mọ́ ẹ akalamala hàdà ànábì ní eléyìí owó àwọn èèyàn ló gbà sọ́wọ́ tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ fayọ̀kútàṣù min àsánáàtì wàhádà min àsánáàtì wọ́n máa wá fún àwọn èèyàn tó jẹ lówó wọ́n máa wá fún nínú tó kí wọ́n máa fún nínú àwẹ̀ tó gbà wọ́n máa wọ́n kò ládàá ó múra rẹ̀ fún àti ládàá hajj gbogbo àìsùn tó ṣe yẹn wọ́n padà wá fi five thousand ìyàpò owó yẹn kéré lọ́dọ̀ wa ìgbà five thousand má jẹ́ mọ jẹ́gbé nìyẹn wọ́n á fi òdìjọ Ramadan rẹ̀ wọ́n padà wá fún ẹni tó jẹ́ ní five thousand ah inna lillahi wa inna ilaihi raji'un kò sí àwàdà ń bí tá ànábì sọ o kẹ́ẹ̀sì jẹ́ àmọ́ àwọn àwa ọmọ ìyá mi ẹja ṣe kí ni má sáré má sì wàgọ̀ alágo ṣiṣẹ́ ẹ̀yin obìnrin ẹ fa àwọn ọkọ yẹn tí wọ́n lọ́kàn balẹ̀ ẹ tẹ̀ láṣẹ wọn ẹ máa bá wọn mọ́lẹ́jì tó bá wà lọ́wọ́ wọn ọlọ́run káwọ ọkùnrin náà ká má sáwọn o àmọ́ ìgbà tó bá ti da ẹja máa rántí wọn lèyìn ń fèkìtò sáàtì sáàtì ìgbà tó bá kù díẹ̀ káàtó wọ́n máa kù díẹ̀ alẹ́ hí èsùkò ẹni wọn bá ta ní ẹ̀ náà káwọn náà ká bá wa mọ́lẹ́jì ẹ̀ eléyìí inú níjẹ́ ká lè sá eré àsápajúdé obìnrin mi ló lé ọkọ ẹ̀ jáde ní sọ fún mi pé bàbá alágbádá tẹ̀lé mọ́tò láti alágbádá tẹ̀lé mọ́ ọ̀kadà ẹ̀yìn àyìn láti jọ yìí ẹ̀fẹ́ ìjọ ṣiṣẹ́ náà ni látara bẹ́ẹ̀ ọkọ òun náà jáde yín mú kàmákà àwọn obìnrin jọ̀hún ó ní wọ́n máa sọ fún ọkọ tó wọ́n fẹ́ jáde lé pé ìtẹ́kì láàfínà bẹ̀rẹ̀ ọlọ́run ọba lára wa ló fi ibé ìtìnà mọ́mú haramu wọlé o wọ́n gbà yẹn o ẹni wọn bá tó bá mú alẹ́ sí sùúrù lérí ibi ayé wàlá àna sùúrù alá àdábìlì àkhírà àmọ́ tó ọjọ́ àlùkìyà àmọ́ tọ́lọ́ bá mú ọyọ́ mú àwọn náà torí àjọ jẹ́ ni alẹ́ sí sùúrù lérí náà lọ. ẹ̀sán bọ́ pẹ̀lẹ́ sí obìnrin tí ọkọ rẹ̀ ọmọ lu jìbìtì ó sì kọ́ gbádùn tó nú ayé ọlọ́run padà jẹ́yà bóyá ọkọ yẹn tó kú àyíká tọkọ yẹn bá kú tán ẹ̀sán yọ padà sí kíní yọ èyàn tí ń lọ ilé ìbò tí ń lọ Canada tí ń lọ France yóò àdẹni tí ń tàbọ̀ ilé àtẹ̀pà irú ẹ̀ ti ṣẹlẹ̀ nù ayé àwọn ọmọ ànáwó sí pé ah nígbà tọkọ rẹ wà láyé four one nine lọ́kọ ẹ̀ <laughs> nígbà tọkọ wà láyé oníjìbìtì ni bó ṣe wà yẹn ó lè pè é ní one million gbà yẹn àmọ́ nísìnyí kò sí one thousand lọ́wọ́ ẹ̀ ọlọ́run kọ́ wọlé àánú ẹ̀ nìkọ̀ọ̀kan kọ́lọ́mọ́sà o àṣírí owó òun náà nìkan ọmọ ṣiṣẹ́ tẹramọ́ṣẹ́ kọ́ọ̀dẹ̀ mọ́ ṣàdúrà nínú àdúrà a máa ń ṣe onáni láhàúlà wọlé àkùnwọ́sẹ̀ ilá bílá tẹnumá aṣèkìfọ́lọ́wọ́ àwọn àtúbù ilé tẹnumá tọ́ba ọmọ kùrán ká suratul baqara máa ká tẹnumá aṣèkìfọ́ ọlọ́wọ́ bá aláwọ̀ mú búbọ̀ àṣírí wá fún ọ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ lẹ́yìn náà máa ṣe sọ́dákọ̀ ọmọ àfáàkìtò bí iṣẹ́ fọwọ́ yòókù lẹ́fọ́ ọlọ́run tẹ́ bá ti ná díẹ̀ èmi ó dá àrò yìí tọ́pọ̀ fún yín padà tọ́ba ti fẹ́ lówó tọ́pọ̀ máa ṣe sọ́dákọ̀ lẹ́yìn náà bí lóluwàlídé máa ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ especially ìyá rẹ̀ àti tí bá ti dára sóbi rẹ̀ bàbá rẹ̀ náà bí wá dídá sí ọ̀làmúyẹ jẹ́ àlè jẹ̀bára ṣàkíyà èyàn ní di olórí burúkú kò ní di olòṣì gbogbo ẹni tí wọ́n ti dára sí ẹ̀ tí wọ́n bá ṣe láyé máa ṣàdúrà fún wọn máa ṣọ́dá kọ̀ fún wọn eléyìí ìmọ̀ ń sọ̀yàn di ọlọ́rọ̀ ọlọ́lá àmọ́ kò sí bó ṣe lọ́rọ̀ tó wájú náà làwọn máa bá àwọn èèyàn o àárín náà làwọn máa ń wà àwọn kan ju ọlọ wọn náà ju àwọn kan lọ ẹ má jà sáré àsápajúdé o torí ènìkọ́ torí ọ̀la ọlọ́wọ́lá àánú ẹ̀ ọlọ́wọ́n lágbára rẹ̀ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọta sínú halala fún wa aláhùnmọ̀ nasaluka ilman nafi'an wa rizqan tayyiban wa amala mutaqabbala ọlọ́kọ̀ wọlé àánú ẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ táwa ń lù yìí ọlọ́mọta sínú halala fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àtàjágbàlagbà ọlọ́mọdé agbada sẹ́yìn lọ́kùnrin wa lóbìnrin wa àwọn ọmọ wa ọlọ́mọta الله ọlọ́mọ alálùbáríkà subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون